ṣe mọ̀ pé nǹkan tẹ́yìn ṣe ẹ ní nọ́mbà mi kẹ́ pé ẹ ẹ̀rẹ̀ mọ̀ pé máa mí sí. ṣé o fẹ́ pè é pa ni. ṣé o pè mí mi ò rí mi ò rí mi ò rí má gbà mí. ẹ̀rí wẹ́tì. ẹ ṣáà bá ń gbé báàgì mi tẹ bá mi fi ra nǹkan bọ̀. Oh, but ẹ dúró ná ṣé gbogbo ìgbà táwa ti fẹ́ kọjá lè gbọ́dọ̀ máa gbowó tó géètì ni. Ah, ẹ gbọ́dọ̀ sanwó èkó la wa o ó dẹ̀ kẹ́ mọ̀ pé sanwó èkó sanwó olú kò yẹ yìí <laughs> so ẹ má fún ẹ má stress ara yín ẹ bá ń gbé báàgì ọ̀dọ̀ mi. kò sọ̀rọ̀ stress kankan. ṣe mọ̀ wípé nígbà tí a wà níbí hmm òun ni ọ̀rẹ́ yín so ẹ rọra bù so nǹkan tó bá bá yín ràbò kẹgbà àmọ́ èmi kí ni ọ. ẹwà ayé ṣé nísìnyí torí kò ti di pé ta ló bá mi ra kọ́bọ̀ ó ti di èèyàn kan lọ́rẹ́ mi ókè mi ò ń ṣọ̀rẹ́ tiẹ̀. ṣẹṣẹ dáadáa sí mi. èmi tó jẹ́ pọ̀ rẹ̀ ni wá ó rántí ọjọ́ tó ní kí n ṣí géètì fún ẹni bíi twelve tí mo ní bolódà tó ló fẹ́ lọ gbọ́mọ kan ẹ máa gba bẹ̀dẹ́kù bá mi ah, náà ó mọ̀ kù báyà ọ̀dọ̀ wa nìyẹn ibẹ̀ láti máa ń ṣe àwọn ọmọ iléeṣẹ́. ìgbà tẹ wá sí kí n ṣe dáadáa lẹ ṣe fún mi yẹn. oore nìran. géètì tẹ ṣí tó ṣe pé ẹ̀yin fúnra yín náà lẹ gbéra yín lọ bá dáàdì ní sitting room tẹ́ ń sọ fún wọn wípé mo jáde lóru o ẹ̀yin lẹ́mọ táìmù tí mo jáde. Ah, dáàdì béèrè ni wọ́n làwọn wo inú bedroom àwọn ò bá ẹ̀ mọ́ náà ah, irọ́ kò nídìí pẹ̀ ń wà ó wá bá mi bí ó láwọn fẹ́ dé kùbánà pẹ̀lú ọmọ kan máa ní òkè fèsì dáàdì dẹ̀ ní kò sí problem ó tán. Oh. nǹkan tó ṣàbà wọn ra bọ̀ ṣáà máa sọ. ṣé tí dáàdì bá béèrè pé ibo lo àkè má sọ bí tó wà. mi ò ra face cap fún yẹn má lè sọ. mo máa ń ra face cap oh, bọ̀ kàtà ẹ wá gbẹrù sàn. o rí wọn ah, ọlọ àwọn ọmọ ah, tí wọn bá ń wá ọmọ ẹ wá gbẹrù tí wọn bá ń wá àwọn ọmọ ọmọ tó ṣe fi tọrọ ọmọ àwọn ọmọ rẹ. àwọn dà. àwọn ọmọ bèrè bíi custard àwọn náà lọ. àwọn dà. Ah, ojú yọ ẹlẹnu gbà tán kọjá ni àbí ọkọ ló lọ gbé wọn. èmi tí mo lọ gbé wọn ọ bá mi sọ ẹ̀rọ yọ̀kan báyìí àfi délé. o ò lè gbọ́ èdè wọn o mọ̀ pé ibi tẹ wá ó yàtọ̀ síra wọn àwa ta jẹ́ àwa ta jẹ́ colleagues sorry inú àwa ta jẹ́ citizen àmọ́ra wa báwọn kẹrù báwọn kẹrù. bàbá gbẹrù. ẹrù wèrè ẹrù. ẹrù wèrè. bàbá gbẹrù. iṣẹ́ ìwà ọ̀tọ̀ọ̀tọ̀ ni. sẹ́mi ní ìrù gbogbo ẹ̀ ni. irọ́ èmi ni kọ́ ọ̀rẹ́ kan di ẹ̀ tó bá wọn ẹ máa gbé. mọ́mí ó ní ká wá kẹrù yín fúnra yín o. orí ẹ̀ tó yí yẹn á yí tọ́ra o. ẹ wo kí n má purọ́ fún yín oṣù kọ́tẹ́ ní South Africa èṣù ló kàn fún mi fa. mo mí sí yín o. aláàjì ẹ bè lọ́wọ́ alájà àìtí lò tó one week ní South Africa tí mo ti ń pariwo pé ẹ jẹ́ ká padà lọ sílé o pé mo miss dáàdì mi ṣùgbọ́n alájà yín ti sì pé a gbọ́dọ̀ lò one month wá pé ní South Africa alájì South Africa was boring without you I miss you so much dáadé. so ìwọ lọ dáadáa alájà. ọ̀rọ̀ yẹn kọ kí ni sẹ́ẹ̀sì pa lọ fọ́lídé nígbà tó ẹ péjọ kẹrin ta ti débẹ̀ ló ti ń pariwo òun padà lọ sọ́dọ̀ bàbá òun òun padà lọ sọ́dọ̀ bàbá kí wàá ní sẹ́ǹsì wípé akúkú kúrò nílé fún so gbogbo owó ta náà yẹn máa wí sí irọ́ mo ní irọ́ ló máa lo oṣù kan tán. But I miss him more than <laughs> omi ìsádìí jù mí lọ ládẹ wa ní South Africa ló ń jẹ gbogbo nǹkan tó wẹ ó parí pé ẹ jẹ́ ká padà sílé kó support mi ládẹ ẹ má dá lóhùn mo mí ìsẹjù yín lọ. alájíṣẹ́ ti rí èyí tá à ń sọ dùn èmi náà mí ìsìnyàn kì í ṣe pé bóyá mi ò mí ìsìnyàn mo mí ìsìnyàn mọ gẹ́gẹ́ bí ọkùnrin ẹ pé mi ò lè gbé sójú bí àwọn tó kù bọ̀ bí mo ṣe ń bọ̀ mo bá yín get nice cap kan pẹ̀lú ìtẹ̀lẹ̀ tó yí tó ṣe wípé tó ṣe pé ìtẹ̀lẹ̀ yẹn tẹ bá wọ̀ báyìí ẹ ti ẹ̀ wọ́kẹ́ jáde ẹ̀yin lẹ máa ròyìn fún mi tẹ́ bá dé. Ah, Khalid. àwọn ah, ti ẹ̀ dá so plan ẹni àbí jọ ṣé mo sọ fẹ́ pọ́kọ mi sú mi ni àbò ló sọ fẹ́ pé mo sú òun yẹn ni pé bàbá ẹ̀ ló lọ́ọ́ ṣe shopping àwọn èròjà ṣìnà fún tó dá wa dúró. ṣo fẹ́ dàrin èmi àti ìyàwó mi rú ni ẹ tó bá bá mi ra nǹkan wá wàá dẹ̀ ra aṣẹ́wó sí mi àwọ̀ yàrá ẹ̀. àìrọ̀ ah, mo kàn bá yín gẹ̀ẹ́tì ẹni bẹ́ẹ̀ ṣe máa ń dáàdi ẹ̀ kọ̀ọ̀kan ẹ máa wọ jeans ẹ wọ round neck ẹ dé fìlà yẹn sí kẹ jáde ah máa kí mọ́ máa wò pé ẹ̀já jàre. sọ́ọ̀tọ̀ lọ ṣe ah, ní àná. àtọ́ ni mo jẹ́ dájú ó kẹ́ ẹ̀yin tẹ́ mísì wọn òun àtò kí lè gọ́tẹ́ bá wọn rà bọ̀. Hmm. ẹnu rẹ ti sọ́ni pé èmi ní mísì ní ìtura kí ni nǹkan náà òun ò ní lọ oh, mm, ẹ wò ẹ wò that's okay adélébọ̀ jẹjẹ ara mi. bó ti dúró nínú fọ́tò rẹ̀ jọ̀wọ́ máa bára rẹ̀ ìwà rẹ̀ ìṣe. láti àná ẹ̀tọ́ oríṣiríṣi mo ti wá sọ. kí ló ṣẹlẹ̀. mo fẹ́ ràlà jìnnì sàn. fún kínní. wọ́n mú kí pípé wáyé wọn. ẹ jọ ẹ jọ ẹ má má má má má má má má dà kí ní ẹ lápọ̀ntmẹ́ntì pẹ̀lú wọn. ó ti sọ. so kí wàá ní reason tẹkàn lórí láyà ẹkọ débi ẹlù géètì gbogbogbogbo mo mo mo ṣí géètì pé kẹ wọlé ẹ débi ẹlẹ́fẹ̀rẹ́ alájì ẹni jẹ́ tọ́sídẹ̀ẹ́ tó máa ń fún yín lówó. ẹ má bínú sọ. ẹ kó jàre ẹ má ẹ má má bàmí sọ kíní jàre ẹ kó sí kọ́sùmù sìn ẹ fẹ́ fi gbá wa bí. ṣé ẹ mọ̀ pé corporate beggar lẹ́ẹ̀dọ́gbọ́n ṣe yìí kò lè work o kò lè work kò lè work ẹ lè rí wọn ẹ lè rí wọn ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹ bọ́ tajà ni má má má ṣe é léṣe. gàjí gàjí. má má fún mi kí ló dé kí ló ṣẹlẹ̀. ẹ kọ́ sọ sá. yes sir yín mo fẹ́ rí. ẹ jẹ́ kí n lọ jọ. èmi kọ́ ni màá sọ̀rọ̀ fún wọn pé ẹ fẹ́ rí wọn. kí ló dé kí ló ṣẹlẹ̀ my friend. ẹ má ẹ má dà ló jàre sà oníbàárà ni so wọ́n dé mo fún wọn fifteen àpẹ ẹ máa lọ o tó bá di thursday aláàyè máa ṣe normal bó ṣe ń ṣe pẹ̀lú everybody o náà bá takú sẹ́nu ọ̀nà pé dandan àwọn fẹ́ rí àwọn fẹ́ rí mo ṣe fẹ́ fling wọn through gate ni. ọ̀rọ̀ bí nǹkan ṣe orí ẹ̀ ṣọ́wọ́ ẹ̀ ló ti fẹ́ tọrọ owó. ẹ̀yin ni sà ẹ̀yin ni sà. ọ̀dẹ̀ ẹjọ́ ẹ máa bọ̀ jàre láti sí anes Orísun ẹ̀yìn sàn àdúgbò kẹta síbí báyìí sàn. kí ni mo lè ṣe fún yín. a fẹ́ ṣe ìkórè àti ìkówójọ ni sàn a wá ní ẹyẹ fún alága. Ah, ìyẹn máa le díẹ̀ nítorí pé gbogbo wọn ládùúgbò yìí lẹ mọ̀ pé aláàjì lèmi and kí ni ká ti gbọ́ pé aláàjì nínú ṣọ́ọ̀ṣì àmọ́ pọ̀ èèyàn míì lè máa ro nǹkan míì sí so pọ̀jù um, nǹkan tẹ́ sọ pé ẹ fẹ́ rí mi fún nǹkan tó tó da ni nítorí pé ilé ọlọ́run lẹ sọ pé ẹ fẹ́ fi kọ́ so èmi náà bá yín dá sí eh, màá fún yín ní check of one point five million naira eh? nísìn eh, tí ò bá wá tó ẹ lè padà wá. É é isso isso isso isso aí, Não, não, não, não, não, não. Não, owó yẹn pọ̀ owó Não, pọ̀ owó yẹn pọ̀ o ẹ̀yin náà ẹ ìgbà tẹ gbọ́ one point five ẹ rí pé fọ́ bí àwòtán gan lórí táìsì. Ah, iṣẹ́ ọlọ́run ni. ẹ rà ẹ má gbà wá iṣẹ́ ọlọ́run kọ́ iṣẹ́ ara yín lẹ̀ ń ṣe. àfihàn tí ní ọlọ́run ṣe ni sà àkùdé wá jìnnà síbi ìbàdàn àdúgbò kẹta síbi tá. kẹjọ ni ẹ ṣe wá wọ mi kí n fẹ́ iṣẹ́ tèmi lẹ ṣé tẹ bá one point five ẹ máa fún mi nù ẹ ṣe máa fún mi bẹ. ẹ ẹ ṣe jẹ́ káwọn alàgbà bíi méjì kan tẹ̀lé ó ti jẹ́ ìnìkan owó yẹn pọ̀. àwọn náà lọ síbò síbo. ẹ fi mú ilé jáde ní ilé tó bá gbà bọ́ tó bá ẹjẹ́ kí n tẹ̀lé yín lò tó bá jọ̀rọ̀ lówó ẹjẹ́ mi. mo tó mí àti tí omi nínú nǹkan yọ lóhùn ní fọwọ́ bàjẹ́ kan alájí ewo jíjẹ́ la jókòó sínú ilé o admission ló wọlé wá bá mi o ilé ìkẹta lélẹ̀ èmi dẹ̀rẹ̀ ríro moro èmi ò ní kọ́bọ̀ lọ́wọ́ mi ní nǹkan kan lọ́wọ́ bí ọmọ òjọ́ alájí ẹ̀ ṣàánú mi àwọn èèyàn ló wá ní kéka àjàrè wá báyìí wọn lájí ṣoore ní alájí ẹjọ ẹ má ṣe tèmi tí ẹ ṣàánú. àníkẹ́ má kúnlẹ̀ ah my ló gain admission àbí school wo ni ẹ. Unilọrin sir. oh that's nice high school tó dá lórí admission sí. Ah, course wo ló fẹ́ ṣe ń bẹ̀. mass communication sir. ah fine that's good that's good. Um, bí èèlò lè á fi pé <laughs> ẹ máa need. ẹ ṣe sá fifty four hundred hmm. alhaji bíi hundred thousand. madam ọmọ ń sọ iye tó máa tóun ní school ẹ̀yìn fà sẹ́yìn ṣe fẹ́ kó tún padà wá kó tún máa yọ yín lẹ́nu owó ni. ẹ ẹ ok one fifty ló sọ àbí ẹ eh, mi wá fún ní two fifty thousand. ẹ sá. ẹ ti di mo ti lọ́jọ́ náà ah! kò sá bẹ́ẹ̀ ṣe sá. so mo ti mo bá wọ lọ́rọ̀. sún síwájú dáadáa ń bẹ sọ̀rọ̀. <laughs> ṣé o mọ̀ ọmọdé ṣì ni ẹ ó dẹ̀ wọ́n ẹ kò kàwé sórí ìwé tó fẹ́ lọ kà á sùn yẹn òun ni mo fẹ́ kó gbajúmọ̀ tó bá rí wa rí pé ìyá yìí ṣe wàhálà kò dẹ̀ sí owó lọ́wọ́ ẹ̀ bọ́n nítorí pé òun wípé kò kàwé ló ṣe ń ṣe gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n káàkiri so máa fẹ́ kó jẹ́ kí wàhálà tó wú ẹ̀ kó fúnà. o. àṣà àmì àlájì owó máa fún náà ìlọrin ò jìnnà. But there's a problem. But mi ò ní cash right now. Okay, sir. So màá fún yín ní check. Tẹ́bà máa yìí. Ah, rárá máa, rárá sà. Ẹ ṣé sà Alhaji. Ẹ ṣé sà. Àwọn alájà ńkọ́. Ẹ ṣé sà. Ẹ ṣé sà. Ó ti dúró nínú fọ́tò rẹ̀. Má tẹ̀lé ẹ lọ lọ́rẹ́. Mọ́mi ẹ̀ mọ̀ Ṣé rí? Mo ń wòye pé irú birthday Sofia tí a fẹ́ ṣe yìí mo suggest pé bóyá ká lọ sí mall ká ti lọ ṣe níbi àbí kí lè fi hàn. ọ̀hún bùdá mi no no no a lọ sí mall ẹ ká lọ sí beach ẹ ká tiẹ̀ change way of life wa every time a máa lọ sí shoprite a máa lọ sí just right no no no ẹ jẹ́ ká tiẹ̀ lọ sí beach ṣebí ká lọ fẹ́ lọ celebrate birthday àbúrò mi ah, no no no ẹ ká change Ah, no, ọ̀nù ẹjọ́ ẹjọ́ um, ṣé mi ò ní right láti decide nǹkan tí mo fẹ́ nínú ilé. ẹ ní right but ẹ jọ ẹ jẹ́ ká change way of life wa ah, ah. every time I máa snap picture shoprite shoprite ọmọ tún fẹ́ ṣe birthday again àti máa snap picture ní shoprite ni. ṣé ò ń gbómi lẹ́nu ni. bá mi fóònù. bam bam. ṣé tó pé fóònù mi dẹ̀ ti kún sí i. ẹ dùnà ẹ̀kílẹ̀ méjì ń jà kò sí lórí birthday oní birthday. ẹ jọ tó ọ náà ẹ ṣàlàyé fún mi náà ọjọ́ ìbí ta ni nínú ẹ̀mí èjì tó wà ní nǹkan tẹ̀ ń gbàgbẹ́ ní gbàgbọ́ tí tẹ̀ ń torí ẹ̀ yín jà. àgbàyà ni àgbàlẹ̀ méjèèjì a máa béèrè lọ́wọ́ ọmọ mi nǹkan tó bá ti lóun fẹ́ òun la máa ṣe fún un. Sophia yes ma'am oya tell me how do you want us to celebrate your day you know it's your day and yes. you don't have any right to make that decision for you yes. so your decision stands i'm listening. Mommy. Yes. After yeah. the morning prayer, I wanted to call the DJ. Yeah. And I call my friends from school. Mm-hmm. And we do it in the compound. Finito, Sherry. ìwọ ń sọ̀rọ̀ mall òun sọ̀rọ̀ beach ẹnì kọ́kọ́ nu yóò ti ẹ̀ sọ wípé òkè o ká pé àwọn àfa o kàn wá jí ṣàdúrà fọmọ mi ṣe rí sìn ṣe gbọ́ bó ṣe tó nǹkan ń pé first wọ́n máa jókòó àdúrà òun fẹ́ ṣe nǹkan nínú compound ọbí yìí nǹkan tó fẹ́ yẹn òun la máa ṣe our decision stand so alájì kékeré ẹ ǹlẹ́ o. ẹ mọ sí ṣé mo rí pé sofia ẹyin gangan lẹ ń bàjẹ́. ẹ bí mo ṣe bàwọn náà jẹ nìyẹn tó bá ní mo bá òun jẹ mo bàwọn náà jẹ nìyẹn. ta ló sọ fún kó lọ́rẹ̀ẹ́. ayọ̀ èmi ò ṣàfẹ́ gbogbo nǹkan tó ń ṣe ìwọ ló fún mi time now. for the past one hour nsìn mo ti ń jókòó sí mi ò ń bọ̀ ò ń bọ̀ ò ń bọ̀ ò ń bọ̀ ló ok kò sí problem i'm going to give you another ten minutes tí ti rí ẹ màá dìde bí mo lọ tèmi nìyẹn ah ni gbogbo ah. ṣé ó rò bí mi ò níṣẹ́ ni àbí irú kátìkàtì wo ni gbogbo ilé ìtìkọ àjókòó dànù síbi látàrọ. Ah, ah. yé yé a ah, a a kí ẹ̀yin ọmọ wa ṣe wa ókè ẹ ti ń jẹ rice ẹ jẹ rice kẹ wà right bàbá yín kí yín. God bless you all. Yeah. Ẹ ṣọ́ra fáwọn tó bá ń test irinṣẹ́ lẹ́yìn eléré. Tó bá ti ẹ̀ a ti ń ṣe èrè tuntun. Ẹ ń ṣe èrè tuntun. All right, let's go. everything wá everywhere kàn dàrú tí everybody bẹ̀rẹ̀ sí ẹ wò kò sẹ́ni tó lè tiẹ̀ dúró láti ẹ̀ ti mọ what next bó ṣe ṣẹlẹ̀ kò yẹ anybody o ọwọ́ ẹ ṣe gan ni ẹ ṣe mà ẹ sì mà. a ah, ètí mi ẹ kú paṣí àná. kí ló dé ẹ ti láàkì pàtí jù ẹ dẹ̀ jó látàárọ̀ títí dalẹ̀ ṣé wọ́n fi jó ṣe eyín ni eyín nìkan ìgbà yẹn wá ń kọ́. ẹ̀yin ló yẹ kọ́ yìnbọn yẹn fúlàní kẹ́kọ̀ọ́ ṣe pàápàá kẹ́kọ̀ọ́ máa lọ ni. ṣọlọ́rí ṣọ́mù àlè lélẹ̀ kọ́ yìnbọn fún un. ẹ̀yin ló yẹ kọ́ yìnbọn fún jọ ẹ kó sì lọ ẹ̀yin ni àtàrọ̀ tẹ ti jó bìbèrè. ẹ wo láì sí àní-àní mo mẹ́ni tó pa mí lọ́mọ. bọ́s alájì tẹ́lẹ̀ ń tẹ́ fúnra sí pọ́pọ́ wọn yín. Hmm. kí lẹ̀ ń rò tàbí kí nìdí ẹ̀ tẹ́ fi rò wípé òun ló pọ̀ yín. irú african time wo ló fún mi yẹn ṣé mi ò níṣẹ́ ṣe wá jókòó sí mi ìwọ ló dá time ìwọ ló dá time fún mi. ọ̀làjì ẹ má bínú ṣé ti lèmi gan respect àwọn traffic tí mo face ẹ ṣàmọ̀rọ̀ olúwa yìí bó ṣe rí. so ibi tẹ́mi ti ń bọ̀ kò sí traffic ń bẹ àbí. ẹ má bínú sir. and eh, kí ló sọ pé o fẹ́ rí mi fún. alájì ọ̀rọ̀ lórí owó tẹ send mi kò yé mi so ìtura ìmọ̀ ní pé kárẹ́ra one on one kẹ́lẹ́ explain better to me oh oh oh ẹ̀ẹ́ eh, nítorí owó tí n sẹ́ǹsì àbí. exactly sir. mo mọ̀ pé kò lè yí ẹ lóòótọ́ seventy thirty lẹ́mi pẹ̀lú ẹ̀jọ̀ wa bọ̀ sórí ìgbà táwọn boys mi ń ṣiṣẹ́ yẹn lọ ó fún ọ ní stress stress yẹn pọ̀ ó tẹ̀ tó stage kan náà fẹ́ àwọn ò ṣe mọ́ èmi ni mo mọ bí ṣe pet wọn tàfi parí iṣẹ́ yẹn mo á wòye pé n gbọ́dọ̀ compensate wọn nítorí ẹ̀ ló jẹ́ kí n send sixty sí wọ káwa mú forty so màá lè mọ bí ṣe máa yanjú wọn. alhaji ẹ kẹ́ tí mo pé agreement is agreement. no mo business yìí àdẹ̀ṣẹ̀ ń ṣe we are talking about seventy percent thirty percent ẹ má lè ṣe kí n dúró ọ̀yàn wọ́ọ̀sì ẹ kí n dúró lórí ọwọ́ ẹ kí n tèmi pé ẹ ẹ ẹ extra cost kò sí tó kọ́ mi pẹ̀lú yẹn náà alhaji. Ah, ah, ṣé irú ilé ìṣẹ̀lẹ̀ láàrin èmi pẹ̀lú ẹ̀rí ni ṣé mi ò ń fún ẹ ní nǹkan tá a bá jọ sọ ni ó yẹ kó mọ̀ pé ilé ìwáyé bẹ́ẹ̀ ni ká dẹ̀ dé mọ bẹ́ẹ̀. ẹ sọ̀rọ̀ ẹ fine ẹ àmọ́ pé ẹ sọ̀rọ̀ ẹ bọ tíbi kan lẹ ti ń bẹ̀rẹ̀ alájẹ mi ò lè gbọ́ owó yẹn owó yẹn ń ṣòwò tèmi o kò ń ṣòwò tèmi o owó yẹn ń ṣòwò tèmi o kí n fẹ́ fi ṣe. as agreement thirty seventy ẹ wá sẹ́ẹ̀dì sixty percent ni owó kí nìyẹn gbàdá ti ṣe profit thirteen thirty three more than what you expect nǹkan ẹ jẹ́ kí n mọ̀ ni. o ò dẹ̀ gbàláyè tí mo àlàyé lọ́sàn-án ni mò ń ṣe fún ẹ yìí Ah. alájí owó yẹn ń ṣòwò tèmi o kò ń ṣòwò tèmi rárá because ìwà tẹ̀ ń wù yẹn ìwà dánìkan jẹ ni ẹ fẹ́ ká wà lẹ́yìn ká lànà. àwítọ́ ìwà lẹ́yìn ajíṣore ajíṣore wo làbá ajíṣe bí. Ah, iwájú mi ló wà èmi alájí mà ní ó rí kó o gọ̀ ó dẹ̀ fẹ́ nu ọ̀rá pàápàá ah, iwájú mi ló wà ló ń sọ pé kémi ẹ̀jìndẹ̀ fún ẹ lówó ẹ̀ jàre who are you èló ló wà lọ́wọ́ ẹgbàá ó ló bẹ̀rẹ̀ business ṣé nítorí ṣéǹjì tó wà lọ́wọ́ ẹ ló ṣe fẹ́ máa ń lẹ́mìí ìgbéraga sí mi Alaji, ẹ má gbìyànjú wa rárá gbogbo ìtẹ́sọ̀ pé mo ti ń ṣe bí ẹ mo lè ṣe bọ̀ nǹkan tí mi kẹ́ mọ̀ ni pé owó ti tèmi òun kọ́ lẹ sẹ́ǹdì yẹn in fact lórí ọ̀rọ̀ yìí màá bá yín fà gidi màá bá yín fà gidi màá pe ilé màá pe ilé màá tó ètò rìn bó jẹ́ kí n rìn níwòwò màá rìn ìwòwò nítorí màá jáde ṣe ti gbogbo ìtẹ́rọ ẹ má rò bí eré ọwọ́ ni nǹkan tí màá bá yín fà tẹ́kulé yóò bá kébi eku èmi ni in fact torí bá fọ yín èmi ni nǹkan tí màá yín fún yín. ẹ̀rọ ìbojú ọ̀rọ̀ seventy percent yìí lọ ni ah, irú kí nìyẹn alájì. Ah, ah, ọmọdé ògbó ẹ ẹ mọ̀ pé ibi títí yín ti bẹ̀rẹ̀ ní tẹnìkan ti dúró eh. nǹkan tí màá ṣe fún yín nítorí yín màá lọ ìlú wa màá lọ wẹ̀ nítorí yín màá jáde ń wòwò nítorí yín màá tẹ ẹ nǹkan tí màá ṣe fún yín. ẹ̀yin ẹ̀yin. ó ṣe ń gbé tọ́mi ó parí gbogbo ìpín ẹ̀ tó ń jatọ́ tó ń tó ń ṣe tatatata ó bá má lọ kí n sáré nù ẹ̀ ń gbàdí kó mọ bá yé ṣe jẹ́ gbogbo ayé kò ní. àjẹkẹ́ lánàá ọmọ kú lẹ́nu ta ni ọmọ pé àjẹ́ àná ló pọ̀ jẹ torí pé ìwà àti aláàjì ṣe business ó wá rí i pé wọ́n fi ọwọ́ lágbáyé lójú wọn náà wá ṣe ní ẹni yàrá lògùn gbé àbí ló wá jẹ́ kó pa ọmọ aláàjì. ẹ ọ̀rọ̀ ẹnu lásán nìyí kàn sọ nǹkan tàlàjì ṣe fún yẹn ó dùn mí gan ó dẹ̀dẹ̀ lẹ́dà mi tí màá dẹ̀ fi ọ̀rọ̀ ẹnu gbára mi lẹ̀ mú ọ lè máa máa yàn mí jẹ torí agreement wa kọ́ nìkan tọ́tọ́ fún mi yẹn èmi ò mọ ọ̀la ọlọ́run. <laughs> nice one wo ò mọ̀ nípa kó tó pọ̀ ọmọ aláàjì àbí. ọ̀gá ìjọ ọ̀gá ìjọ. but by the time ti máa dì pẹ̀lú ẹ̀ tán wà á jẹ́wọ́ wà á jẹ́wọ́ pé wọ́n ló fẹnu wọ́n ló fọwọ́ rẹ pọ́ máa lajì. o fẹ́ cooperate àbí. ọ̀gá ìgbà mi gbọ́ mi mọ́. o fẹ́ jẹ́wọ́. ọ̀gá mi mọ́. Ah, inú wa dùn tẹ́ bá lè jẹ́ ká mẹ́rin tẹ́ fún wa sí i. dj tágbà tó wá play níjọ birthday ọmọ mi ara fún mi sí alájì ìṣílẹ̀ alájà sirikant ti mountain ẹ̀ ṣàgbàgbé. ẹ mi ò gbàgbé. èmi ti sọ fún ọpẹ yìí ò lè ráyè lọ. èmi ò lè ráyè. ọjà bíi nǹkan tẹ máa fún mi tí mo máa fún. nǹkan kékeré ni ẹ bọ̀tù wàá tètè kó o lè mo ṣáà mọ̀ pé traffic area níbẹ̀. mi ló sọ fún ọ pẹ́ mi bí seven orí mi ni kò fẹ́ dúró dilẹ̀ ṣú síbẹ̀ bá nǹkan tí bá ti bá a ṣe títí di bíi four sí five pm má dẹ̀ dìde má má bọ̀ ọ́ tètè padà sílé o mo mọ̀ pé mi ò láì kí a máa rìn lálẹ́ kí ni. ẹ wo díje yankee bẹ́ẹ̀dẹ̀ sofiat oh. ta ni a máa gba díje fún opportunity kan lélẹ́yìí ok um, a lè jẹ́ wo ka ka ká ká yà ń bẹ̀. ká ṣe findings. Eh, jẹ́ ká ṣe findings. wo ó yá park park ti. yes ma. dj <laughs> yankee yankee ọmọ ńlá lọ́wọ́ ọmọ ìsìn pàápàá eléyìí ní òun dj yankee. ṣé máa dá lọ ní àbíká. no no jájọ ẹjọ dj tó wà níbí ni a béèrè. kí lẹ fẹ́ sà ṣé wọ́n ní dj ni. ok wọ́n wà ní ẹ sà. àwọn wo ni ẹ. mọ wọn ah. sà. ẹ ẹ sà. ẹ̀yin ni dj tó wà níbí. bẹ́ẹ̀ni dj yankee èmi ni mò ń jẹ́ bẹ́ẹ̀ sà. ǹjẹ́ a máa lè bá yín ṣiṣẹ́ báyìí. kí ló dé sà iṣẹ́ tí mò ń ṣe nìyẹn. alájì. a máa lè. alájì eléyìí tó ń fọtí wẹ̀ bí òjò tá a bá lọ pè sí bẹ́ẹ̀ ọmọ tó bá lọ ọjọ́ tán tó bẹ̀rẹ̀ sí káwọn gẹ̀ẹ́sì wa ní gòlórí ẹ̀jẹ̀ a máa lọ alájà ẹ̀jẹ̀ a máa lọ. ẹ alájà hmm? nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé irú àwọn èèyàn báyìí ló yẹ ká máa ṣe wáàsí fún nítorí ẹ̀ gangan ni ṣe fẹ́ bá ṣiṣẹ́ tèmi yé mi mo mọ nǹkan tí mò ń ṣe. ẹ ẹ ìlú wo ni wọ́n ti wá. Ah, ọmọ yorùbá lèmi náà sà. ọmọ yorùbá yẹn. bẹ́ẹ̀ sà. ẹ kí lorúkọ ẹ. yakub. abdul yusuf. yakub. yakubu yakub. kí wàá ni ọtí ń ṣe ní ọwọ́ ẹ. àwa fi ń wọ ọ̀kan ni a fi ń rọ ọ̀kan ẹ̀wọ̀n tíṣẹ́ bá ti fẹ́ wọ ráńgbà mi àbí tí nǹkan ń dọ̀lù bàbá ti gbé sára báyìí ọ̀kan máa clear ni ṣáyọ̀ àìná ń pè ìwọ náà bu nǹkan sára bu nǹkan sára. ok ojú yín máa là dáadáa. ah bàbá iṣẹ́ tó ta. wàá wá ríran dáadáa mi ò rò bá lè bá rúra ẹ̀ ṣiṣẹ́ o. kí lè rí sà àgbàdá nígbà. ẹ wo ìdí tá a lè fi bẹ́ẹ̀ ṣiṣẹ́ ni pé mùsùlùmí òdodo lè mí aláàjì ni mí inú ilé títí wa à ń tọlọréètì ọtí báyìí níbẹ̀ àti pé ìsìláàmù ò fẹ́ gbogbo orú nǹkan báyìí àbí kò yẹ ìgbà tó dẹ̀ jẹ́ pé òun ló fi ń rìnà yìí ó máa ṣòro ó máa le díẹ̀. ẹ wo ẹ má bínú ṣá ẹ má bínú èyí tó jà jù náà ni pé kí aríṣẹ́ gbà ká dẹ̀ ṣe a máa ṣiṣẹ́ ibi iṣẹ́. anyway ìyẹn ò ṣe problem but eh, a gbé fún ẹ. ẹ eh, bí èèlò wa ni charges yín. Eh, ó dúpẹ́ lórí ìbọn tí ẹ bá fẹ́ kí lè fẹ́ ṣe gbogbo. birthday. ọmọ. kò tí ẹ sí patí táwa kì í ṣe náà à ń ṣe ìkómọ à ń ṣe wedding à máa ń disc náà fún burial kò sórin òkú tí ò sí lọ́wọ́ kò sí ó yapa orin òkú. bọ ẹ eh, tó nígbà tó ti jẹ birthday lẹfẹ ṣe yẹn ìyẹn kéré a máa ń gbà between um, hundred to one fifty bọ gbàtẹ́ ní birthday ni ẹ fún wa hundred ká ká fi mú yín bíi customer. hundred thousand eh, ìyẹn náà nǹkan kékeré nìyẹn màá fún ẹ ní hundred. alájí ṣé bẹ́ẹ̀ ni ẹ fẹ́ fi rọ́bà sí fún ẹ fún bíi five hundred thousand kẹ́ ẹ ṣùgbọ́n ẹ máa sọ pé on condition pé kò ní lọ tí mọ́lá tó wù ní ó mọ nǹkan tó máa ṣẹlẹ̀ màá fún ní hundred thousand yẹn fún owó iṣẹ́ tó fẹ́ wá ṣe weekend tó bá wá promise mi pé o ò ní mu ọtí yìí mọ́ màá fún ní five hundred thousand extra. láwọn àgbà máa fọtí lẹ̀ mo tiẹ̀ ti filẹ̀ báyìí sáà ti filẹ̀ ni àti fọtí lẹ̀ lọ dànù dànù jẹ́ kán rí lójú ẹ̀mí wọn. lọ dànù lọ sọ́hun yẹn kó jẹ́ kí mo ti filẹ̀ nìyẹn ta ọkùnrin. mi ò ni mú mọ́. láyé five hundred thousand. a máa máa rán èèyàn kó wá wù ẹ o. máa eh, fọ máa eh. fèèyàn ṣọdẹ. ẹ kàn máa wò mí kàn máa wò mí. nítorí pé kò dáa fún ọmọ mùsùlùmí ìfà kò dáa fún mùsùlùmí ẹ̀sìn wọn ò tọlọrẹ ìtẹ̀ eh? kì í ṣe nǹkan tó bójú mu kò tẹ̀ dáa fún ẹ̀tẹ̀ pàápàá so um, no problem jẹ́ fún ẹ ní business card mi. wà ọjọ́ wo ni pàtí ẹ̀ ta. ẹ eh, ah! ẹ bá wa olórin àti bíbí ẹ má gbé sára ti wa dẹ́bọ̀ bẹ́ẹ̀ sọ yẹn. ó mi wọ́n fún àbẹ̀rẹ̀ tẹ́lẹ̀ sí i. ọ̀sẹ̀ ó máa ń sùn lé ó máa ń sùn. ṣé dàda ni rẹ ni. bẹ́ẹ̀ ni bọ́ọ̀ ìbí mi ni. dàda ni. bẹ́ẹ̀ ni sọ. ó máa ń sùn ọmọ ẹ yankee ẹ tó bá wá ń jọ yẹn àfẹ́ rége o. ẹ̀rọ ẹ má wọ rí ẹ má wọ rí amóró orin tá a máa mú wá bẹ́ẹ̀. àfẹ́ rége o. mi ní play àwọn orin ìrọ̀lẹ́ ayé. ìrọ̀lẹ́ ayé àfẹ́ àfẹ́ rárá. ẹ má wọ rí a ní play sopi gan. All right, sir twelve ọ̀la ẹ̀ máa yọ síbẹ̀ sà thank you very much Let's ṣe Let's ẹ ṣe gan sà. Ah. Oh, eh, officers ṣe dj yẹn òun gan lèmi gan fura sí eh, nítorí cartoon image to gbé wá ń jọ pàtí ọmọ èmi pẹ̀lú òjò ní irú àdéhùn bẹ́ẹ̀ yẹn cartoon image tó dẹ̀ gbé wáyé òun ló pa mí lọ́mọ. bọ́sì alájẹ má bínú o ìgbà tẹ́yìn rí cartoon image nípa ti kí ló dé tẹ̀ lọ challenge díje yẹn. ẹ ẹ mi ò lè challenge ẹ because ẹ bàtà fẹ́ gbéṣẹ́ fún iye tó charge mi kọ́ ni mo kó fún un mo fún ju iye tí ó charge mi lọ so mo kàn believe pé bóyá ó ń try láti impress me nítorí ijọ́ mi ti bá ní irú ṣíṣe bẹ́ẹ̀ yẹn kí n lè máa gbé wá fún un simple. Are you DJ Yankee? Yeah, I'm DJ Yankee. Kí la lè ṣe fún yín? You are under arrest. Arrest? Kí ni mo ṣe? Ah, ẹ ní sùúrù ẹ ní sùúrù kí ni mo ṣe sọ́kọ́ tí mo ṣe fún mi? Sí Move. Afẹ́ Move. Afẹ́ ah, mú. Move. Move. sùúrù. Wo ìwọ máa palẹ̀ mọ́ o. kàn mú gbó ni èmi kọ́ ni mo pa mi mọ nǹkan kan pa ẹ̀. ṣé o mọ̀ pé ẹni tó mú gbó ó lè pààyàn kò sí nǹkan tí ò lè ṣe. Ah, ẹ wo ẹdìyẹ tó kéré jù mi ò lè pa abílẹ̀ ta sí èèyàn ọ̀rọ̀ èmi kọ́ ni mo pa ẹ̀ jọ. ó ṣàṣàánú wa ìyá wa mi mọ tí mo gbà fún iṣẹ́ díje tí wà lápọ̀tọ̀ yìí lórí jòjò. aláàjì jẹ́ kó yé mi wípé ìwà tí àwọn jọ ní àdéhùn wípé ó máa gbé carton image wá síbẹ̀ nínú. aláàjì ló sọ bẹ́ẹ̀. èmi. o dẹ̀ ní fẹ́ kí n gba ẹ létí ṣá. bẹ́ẹ̀ bá mi jù bẹ́ẹ̀ lọ ohun tí màá sọ ọlọ́run máa sọ wọ́n fi yé mi wípé cartoon image tó gbé wá yẹn ló pọ̀ mọ́ àwọn. ọ̀rọ̀ yìí ń yà mí lẹ́nu alájì tẹ̀ ń sọ̀rọ̀ nípa èyí gbajúmọ̀ ni wọ́n kò séèyàn tí ò lè wá sí ìvẹ́ǹtì wọn àbí pàtí wọn èmi wọn sọ fún mi pé kí n bá wọn mú cartoon image kankan wá sí pàtí wọn débi tí ẹni yẹn fẹ́ perform èmi kọ́ mi ò mọ̀ ń pa ẹ o mi ò mọ̀ ń pa ẹ wọn náà gbọ́ kan tó sọ jáde lẹ́nu DJ ló pé rẹ̀ náà ìgbà tó rí cartoon image ní pati ó ní right láti lọ bá kó lè sọ pé báwo ni ti tẹ̀ ṣe jẹ́ ní pati. kí ni mo fẹ́ máa bèrè lẹ́nu má ti ṣe mi ní event planner. èmi náà bẹ́ẹ̀ ni yẹn ń bẹ̀ ni èmi ń ṣiṣẹ́ tèmi òun náà ń ṣiṣẹ́ tiẹ̀ ok ṣe máa béèrè lọ́wọ́ mi sìn pé báwo ni ẹni tó sáàfù oúnjẹ àbí ẹni tó kéta fún oúnjẹ ṣe jẹ báwo mo ṣe fẹ́ mọ̀ kí ló kan díje pẹ̀lẹ́ tó sáàfù oúnjẹ àbẹ́ tó jójó ẹlẹ́yà àbí. stop that. níbo lè bá investigation ọmọ alájà jíṣòro dé. ma we are still on it ma a dẹ̀ ti parí àwọn investigation wa mọ̀ àwọn suspect adẹ̀ rí pé àwọn ló wà ń yìí wọ́n sì wà ní custody wa mà. ẹ eh, but kí ló ń da yín dúró ẹ ti fi kíní ìfalẹ̀ jù náà ẹ dẹ̀ mọ ipò alájà jíṣòrí nínú ìlú wa ah, I don't expect to hear this. Ah, kàn ṣe pé à fi kí ìsọ̀nfalẹ̀ mọ́ I'm trying try gbogbo possible best wa láti get to the root of the matter but ó tiẹ̀ láwọn investigations kan to yẹ ká ṣe tá a ti ṣe ni òun ló fi dàbí ẹni pé ó ń falẹ̀ kò ń ṣe kó ń falẹ̀ rárá mà eh, but I promise yín pé we we'll surely get to the root of the matter very very soon àti ẹ̀ ń ṣe àwọn one or two things you um, so. yes ma. that will be better ma appreciate it and again if you need any assistance kẹ́ jẹ́ kí n mọ̀ ìwọ tómi ṣerere bá mi fojú ibi wò ìwọ tómi ṣe ibi tá ń fojú ire wò. ṣòro tójú mi. èmi ni mo tọjà fún ẹ náà sàn nínú ọjà. ẹ ṣé ọ̀sán ẹ ṣé ẹ̀yin lẹ tọjà fún mi lọ́jà tẹ́gbòó lọ́wọ́ mi ẹ̀ dúpẹ́ ara owó mi ni mo wá gbà ẹ fẹ́ gba owó yín ṣé bẹ́ẹ̀ sọ fún mi pé wọn kì í gba owó nínú ọjà yẹn ẹ mo fẹ́ gbà báyìí òkè mo bọ̀ ẹ̀ sáré fún dúró kì í ṣe owó mo fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ ẹ̀mí ẹ̀ ni mo wá gbà. ẹ̀mí mi ẹ fẹ́ wá gba ẹ̀mí mi kí ni mo ṣe fi ń tẹ́ fẹ́ fi gbẹ̀mí mi. bẹ́ẹ̀ ni mo dẹ̀ ń bẹ̀rù torí mi fẹ́ kí lè gbóná ọmọ ẹ̀ àmọ́ bí tó sún mi lọ yìí kódà kìí ṣẹlẹ̀ nìkan ló máa gbóná máa mú ọ̀nà gan kó ní ẹ lára kí ló dé ná wọ́n ti gba tọ́mọ yẹn ti complain wípé òun làlàkàlà òórí nǹkan ṣe sí ìgbà tí fàdé àti complain òórí nǹkan kan báyìí láti ṣe sí right under your own nose báyìí ó mú ọwọ́ ṣe ló kà lẹ́rọ báyìí títí tí Sofia tó fi kú lójú àwọn méjèèjì eléyìí náà ti bẹ̀rẹ̀ sí mú kí ẹ̀yin lọ Jamal sórí láàrin èmi àti ẹ sí ó bẹ́tà kọ́ra jẹ́wọ́ fún mi kájọ mọ ìgbésẹ̀ tá a fẹ́ gbé tó bá jẹ́ pé ṣe ló tẹ́ ọ la ẹni dì kọ́ra jẹ́wọ́ torí pé ṣètànà ni fún yàn nìkan kó má fi gba nǹkan mi lọ́wọ́ yàn á náà. àwòsùn mi irú ọ̀rọ̀ àṣìtánì wo ló sọ lẹ́nu ẹ̀ tó bá wá jẹ́ pé ará àta ló ń lé irú allegation yìí against me so o lè gbẹ̀rí mi jẹ́. ẹ èmi kẹ́mi gbẹ̀rí èèyàn jẹ kí n gbẹ̀rí ẹ̀dẹ́gbẹ́ mi jẹ èmi fúnra mi gan mo fẹ́ máa gbẹ̀rẹ̀ ara mi jẹ́ in some cases ká abẹ́lẹ̀ tà sí ká ṣẹ̀ṣẹ̀ tó wá sọ ọ̀rọ̀ ọkùnrin ọkùnrin ké ẹ Jamal Jamal Jamal Ajíṣọ̀rẹ́ wo mi dáadáa wo mi kó tún mi wò wo tí anything bá ṣe Farida tí anything bá ṣe Farida tí inú ẹ̀yọ̀kan báyìí tó bá jábọ́ lórí ọmọ mi kí ni mo tẹ̀ sọ. ó kọ́ gbọ́dọ̀ sọmọ mi o ọgbọ́ ó kọ́ gbọ́dọ̀ sọmọ mi o kó pa kó pa kó pa kó pa mi kó rẹ̀ sí wọ́ọ̀kà burúkú yìí wọ́n ṣé o ti sọ fún alájà bá alájà rọkíbá ṣó possible kí n ládùúrà láyìn kí n má lè sọ fáwọn parents mi ṣorí bí mo yẹ láàlàyìn báyìí tí mo yẹ tají sójú ayé mo sọ fún alájí mo sọ fún alájà bàtí máa sọ fún wọn wọn ní bóyá fíìmù tí mo wò lálẹ́ àná ọ̀rọ̀ kan tí mo gbé sọ́kàn òun mo fi lálà wọn ti ẹ̀ka kún rárá. nù nà álá ilé òun ṣe nǹkan tá lè máa wò ó ràn ó lálàpọ̀ ó túpọ̀ ẹ̀jẹ̀ jáde lójú ayé this is not natural a ní láti wá nǹkan ṣe sí i

sóhun tó pamọ́ níwájú Ọlọ́run àti rẹ̀ àtìká kò séyìí tó gbé. báwo ibi tó ní kí n dúró sí mo ti dúró síbẹ̀ látẹ̀ǹkan mi ò rí ẹ̀ náà gbogbo ibà ẹ̀ búburú ẹ̀ kọ̀ dá ni ah, wo dáhùn jàre ó ah, kàn ní kí n máa bọ̀ ọ́n bì kan mo ti débẹ̀ nísìnyí mi ò rí ẹ látẹ̀ǹkan ó dẹ̀ wọ́n pàlájì wà ń lé kò yẹ kí n lè kúrò lé ní táìmì bọ́ ọlá pé bó ṣe ń pè pè pè pè pè mo ṣe wò pé kí n sáré wá yọjú sí ẹ ṣó ẹ kò tún máa dá mi dúró sí ìbáyé ni wò dáhùn à ah. jọ dáhùn dáhùn dáhùn ok má pẹ́ rárá o má pẹ́ rárá mò ń lọ o. jọ̀ọ́ ń tiẹ̀ gọ́gbọ̀n mi ò débí nẹ́tíwọ̀kì ò dé lọ́mọ́ so bàbá yẹn ti fẹ́ ṣìnà báyìí ṣé o lè júwe ilé ayéfẹ́lẹ́ fún mi tó bá proud. yorùbá ti ní téèyàn bá pẹ́ lórí mi èṣìkéṣì máa bà léèyàn tí o bá ń ṣe idiot tó pè mí wá sí ìbàyè ní títí mo wá ń dúró dé ìbàyè látẹ̀ǹkan ṣé nuisance màmá. Ah, owó náà ni gay partner mi mo dá ẹ mọ gay partner mi you know i love you. ta ni gay partner ẹ. you know i love you i love you my baby my baby i love you. I love you more. I still love you more. kinní lákòókò tó fi pọmọ kinní sórí iná lẹ sọ fún mi tó fi pa kejì ṣó nígbà tó bá pa gbogbo fámìlì ẹ̀rún ni. oh i see torí kan ti yìnyín torí àwọn iṣẹ́ kéékèèké tẹ́ ẹ ṣe torí àti yìnyín ẹ ti wá ń is that not it. no ma kò ń ṣe nǹkan tẹ́ and we are trying our best. will you shut up you just keep your mouth shut kí lẹ̀ ń sọ ẹ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀yin méjèèjì ṣé onígbà tó bá wá tó bá jó station rú ṣó nígbà tí àwọn ará tó bá bẹ̀rẹ̀ sí ń jókòó lù wá àbí. ma eh, kò ń ṣe pé try best wa ma but mo fi ń da yín lójú sí pé a tún máa tẹra mọ́ iṣẹ́ yẹn gangan. will you shut up kẹ dákẹ́ ní sùúrù ní mo ti ń gbọ́ láti jọ yìí you guys should listen listen and listen good hmm. i'm giving you a week seven days ṣé ẹ gbọ́ mi seven days. tí ẹ bá ṣiṣẹ́ ibi iṣẹ́ i will lock you up fall out. na sorry ma. fall out. à ń pọ̀rọ̀ yìí lówe ó láró nù ó àbíkú àwọn criminals yìí ti fẹ́ so olóògùn àdìgí báyìí ní iṣẹ́ tó jẹ́ wípé iṣẹ́ tí àwọn iṣẹ́ tó ju báyìí lọ how many minutes la fi yẹn ti kí tẹ. ó mú kan gbogbo àwọn tá a arrest kò sí good evidence láti charge wọn táwa lẹni tó ń pa àwọn ọmọ aláàjì lẹ́yọ kọ̀ọ̀kan. that's my question that's exactly my question ta lẹni tó wà nídìí oòrùn gangan gangan tó ń dún mọ̀ òrùn òrùn ta ló sọ èmi àti ìwọ́de ọ̀gbẹ̀rì nídìí iṣẹ́ yìí tó wá dàbí ẹni tí ò mọṣẹ́ ṣe ẹlẹ́yà sọ̀rọ̀ sí wa ẹni tí ò yẹ kó sọ̀rọ̀ sí wa máa sọ̀rọ̀ sí wa. we need to get to the root of this matter. boss ó mo kan mo ní advice gan tó bá mind. báwo ni mo ṣe máa mind we are in this together we are in it together it's a team work a ní láti jọ carry it out ní kind dẹ̀ make sure pé it's a successful I, uh, I don't know. Oh. fine ó ní babaláwo kan tó wà fílẹ̀jì wa tá a bá dọ́dọ̀ ẹ̀ ó ṣúọ̀ fún mi kó máa hẹ́pù wa. má ṣe bí o má ṣe bí a ò lè dàpọ̀ ṣe má ṣe bí má ṣe bí. ẹ wo ẹ̀yin ìjọba ṣe rí ọmọkùnrin tẹ́ mú ẹjọ́ ẹ̀ wáyé. ṣọ̀pọ̀n náà òun ti ṣoògùn kọjá kádàrá babaláwo tí ò bá dẹ̀ gbójú tí ò gbóyà kò lè ṣerú iṣẹ́ báyìí. Ìgbòho. bàbá ẹ jọ ẹ gbà wá ẹ̀yin nìkan náà lẹ́yìn tó lè gbà wá la fi wá sábà yín mo ti sọ fún ìkejì mi pé tá a bá dọ́dọ̀ yín a máa rí ẹnìyẹn mú síkì ni ọ̀gá wa dẹ̀ ti fún wa ní one week ọ̀sẹ̀ kan pé tá a bá ti lè provide ẹnìyẹn iṣẹ́ bọ́ lọ́wọ́ wa nìyẹn o ẹ jọ. ẹ jọ bàbá ẹ má bínú fún nǹkan tó ń fẹ́ sọ yìí ṣé rí mi tẹ̀ ń wò yìí àwọn èèyàn mọ̀ mí sharp shooter ni mí kò sí ọ̀daràn tó bá mi dún anything wò tí n bá ti sọ pé mo fẹ́ mú ẹ̀yìn máa mú ni. bọ́ ọ̀rọ̀ ọmọkùnrin yóò ti ẹ̀ jẹ́ mi ibi tá a ti ń sọ sọ sọ sọ ní kejì mi ṣáà ti sọ wípé ẹ ẹ òun ní bàbá kan tó jẹ́ wípé wọ́n tún lè bá wa dá sí. ẹjọ́ ẹ má bínú fún eléyìí tí mo fẹ́ sọ yìí èmi ò tiẹ̀ believe nínú gba àwọn nǹkan tẹ́ kó sílẹ̀ ìṣòye yín plus ìbọn mi jọ mí lójú gan-an tí bá ti mú ìbọn mi anything anybody máa mú balẹ̀ ni bó ilé yìí tiẹ̀ ṣáà ń yọ wa lọ́wọ́ bọ̀rọ̀bọ̀rọ̀ kú ṣáà tiẹ̀ dẹ̀ yé mi. ẹ wo ọ̀rọ̀ tó ń sọ yìí ló máa wá jẹ́ kí n wá ṣiṣẹ́ yìí èmi fáwọlé ọmọ fáṣakínì èmi gángan lóògùn èmi lọ́mọ èyí máa ṣoògùn ọ̀la máa lóògùn ọ̀túnla máa dóògùn o èmi gángan gángan lóògùn ẹ wá wo ṣe ọmọkùnrin tá à ń sọ̀rọ̀ nípa yìí hmm, màá kọ́kọ́ ba iṣẹ́ rẹ̀ jẹ́ nítorí pé alágbára èèyàn ni Hmm, ẹ̀yin á wá dojú oró tí ń lékè omi ẹ̀ ń di òṣìbàtà tó ń lékè odò ṣé mọ àgbẹ̀dẹ. ṣé wá rí màá kọ́kọ́ bá ṣe gbogbo ara ọmọkùnrin yìí jẹ́ tá a bá ti wá bàjẹ́ ṣe wá rẹ́yìn náà tẹ́ jókòó yìí ẹ̀ wá dojú oró tí ń lékè omi ẹ̀ ń di òṣìbàtà tó ń lékè odò ṣé ẹrú ọmọkùnrin tẹ̀sán yìí ti jẹjẹ kújọ lọ́dọ̀ kó ṣùṣùkúṣù ó ti mú mú kú mọ́ndún lọ́dọ̀ àfi tí ò bá ń ṣe mi fáṣakẹ́ ọmọ fáwọn ló ń sọ̀rọ̀ lókù ẹ̀ ẹ fọkàn balẹ̀. ṣé ṣáà máa bá wa ṣe ṣe máa bá wa. Ah! Ah! Ah! bàbá ẹ ń tẹ̀mí mọ́lẹ̀ ẹgbẹ́sẹ̀ yín ẹgbẹ́sẹ̀ ẹgbẹ́sẹ̀. bàbá a tẹ̀yìn mọ́lẹ̀. a ṣe eré ọ̀rọ̀ tẹ́ ń sọ ohun tí wọ́n bá ti ń sọ ọ̀rọ̀ tó ń dùn mí tó ń wọnú ara mi wọ́n máa ń tẹ̀mí mọ́lẹ̀ ẹgbẹ́sẹ̀ yín bàbá tẹ bá ti wà níwájú àwọn ìjọba ẹ rọra o èmi ti fẹ́ mú bọ nìyẹn máa ń yín nìyẹn. ìjọba wàá yin fáńbọ. àyìn fà. ẹ má yin o ẹ má yin o ọlọ́run jẹ́ dáràn o ẹ máa ń yan ah, ẹ wo ẹ wo ẹ wá wo ṣé a lè rí tó fifty thousand ká fi bẹ̀rẹ̀ iṣẹ́. ká kọ́kọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ náà. fifty thousand. Hmm. fifty thousand péré ni o kájọ kákan fi bẹ̀rẹ̀ ni o kákan fi bẹ̀rẹ̀ ni. Hmm. ẹ̀yin ìjọba ẹ wo mo kí yín àwọn onílẹ̀ ní kí n máa kí yín ṣé rí bẹ́ẹ̀ ṣe wà níbí báyìí látàná mọ́jú àárọ̀ yìí bó ṣe dànù. àṣekápá òun la fẹ́ ṣe yìí ẹ gbọ́ wọ́n wọn kì í kí aláṣekù aláṣetọ́ báyìí òun náà máa ń kí gbogbo nǹkan tó máa ṣe fún yín báyìí ó máa bá yín lára mu ẹ jẹ́ ká fi ti ìtọ́tí ká fi kọ́kọ́ síwájú náà ẹ̀bà wọ́n ṣe máa ń ṣe ní ìtùfẹ̀ ní wọ́n ní ká ṣe bó ṣe máa wọ́n ní ká ṣe bó ṣe ń ṣe kó ba lè rí bó ṣe ń rí. Hmm akọ́dá ayébà aṣẹ̀dá ayébà ìbàràbà àwọn òde ọ̀yọ́ mẹ́gbọ̀n àwọn ọmọ tẹ̀dímọ́lẹ̀ àwọn òlàrẹ́ ẹ wá wò mí ẹ wò mí dáadáa. gbogbo ohun tí n bá sọ lẹ́ni abayín lára mu nítorí pé àṣẹ ọkọ báyìí ẹnu ọkọ ló ń kú sí àṣẹ ẹnu èrè ti tẹnu èrè ni. wọ́n hmm. dàbí ìgbà tí a fi nǹkan sílẹ̀ ẹ̀dà ẹnu àwọn làbí kan yìí. tí má ṣe wá ń pe àyájọ́ yìí ṣé ń gbọ́ bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀ máa jẹ́ hmm. wọ́n ní ajíyá gbogbo lórúkọ tá à ń pekú ọjà ni mo bọ ní mi rè lórúkọ tá à ń pa àwọn òkú nísàlàyé mo gbọ̀gbà lọ́wọ́ kú. àkọ́jà ayé ibà ah, ah, ah! tó o bá bí wọ́n kí n bí ilé fáwọn wọ́n kí n bí ilé fáwọn bíyà tó bá yá ẹ̀ sọ pé ẹgbọ́n kan lọ́ta àti bọ́n ọ̀tọ̀ ọ̀tọ̀ ni ọ̀tọ̀ láyé bọ́n ọ̀tọ̀ láyé ọ̀tá ọ̀tọ̀ láyé yìí tẹ̀ ń ṣe yìí kò sí dí ọmọbìnrin kò sídìí ọmọkùnrin ẹ̀yin níjọba amúnimóògùn ó yà kọ́ dáyé bá ṣe dáyé bàbá àbáwo dé ọ̀yọ́ mẹ́gbà wọlé mọ́ tẹ̀dímọ́lẹ̀ àwọn òlàrẹ́ èyí tí dọ́mọ kú tí kò lè pa ti dọ́mọ àrùn táwọn lè gbédè ẹ ti gbẹ̀pá lọ́wọ́ kú ẹ ti kúkú lẹ́yìn tọ́tọ́ yẹn jẹ́ ikú kọ̀ọ̀kan jẹ́ tọ́tọ́ yẹn kì í kú kápẹ́ náà kì í kàn pé akọ̀yàn ẹ wo ẹ máa jẹ níwọ̀n bàbà tó jẹ́ pé lọ́dọ́ tó bí yín wọ́n fẹ́ ṣe wọ̀nyí ó di dandan kó ṣe mọ́ yín lára níjẹ́ tó bí yín wọ́n fi kọ̀ọ̀kan wọ̀nyí ó di dandan kó kàn yín lára ọ̀ tó kẹ́ tẹ́ bá bá lẹ̀ sọ báyìí òun nílẹ̀ ń gbé ẹ wo gbogbo èyí tí mo sọ lẹ́nìí ó di àṣẹ àṣẹ ní títa wo bẹ́ẹ̀ ni èmi fáwọjú ọmọ fáṣákì èmi lọ́mọ ẹni máa ṣoògùn ọlọ́mọ ẹjọ́ ògùn ọtún lọ́mọ ẹjọ́ ògùn o èmi gangan gangan lóògùn àfi tí o bá ń ṣe mi fáṣákì ni mo sọ bẹ́ẹ̀. dádì ṣe bí mo sọ fún yín pé mo lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi rọ̀kì bat. ìdọ́rẹ́ ló ṣe kó sí tòkè tilẹ̀ àbí. pẹ̀lú <laughs> beautiful ni sá. ẹ eh, wá gbọ́ o ọmọ bí ìlú ṣe rí nsìn o nítorí pé mo mọ ọ̀rẹ́ ẹ̀ tó fẹ́ lọ bá ni o má pẹ́ kó tó wọnú ilé ìwà bá mi o. Mm, no mo ní pẹ́ sà. <laughs> Bye, Daddy. Yeah. Um, Lawrence. Sá. Báwo ni? Èlò ló kù lọ́wọ́ ẹ̀. One thousand seven ni sà. One thousand seven. Bẹ́ẹ̀ni sà. I think it should be okay with that. Bẹ́ẹ̀ni sà, ó máa gbé mi délé sà. Okay. Ẹ ọ̀ya. ló bá fún mi ní anything lẹ́nu ọjọ́ òde ti fún mi ní nǹkan gbé ó dẹ̀ máa lọ ṣe bí ìgbà tó yẹ pé èèyàn máa tọrọ ṣé mò ń tọrọ owó ni ẹ̀tọ́ mi kọ́ mò ń gbà ni. Ah, ṣé gbogbo àti wàá fẹ́ jáde gbọ́dọ̀ máa sanwó tó gate. gbogbo ìgbà wo ó ṣàtẹ èyí kọ́ ló pé three days ni tó ti fún mi ní kọ̀gbẹ́. ẹ ṣáà pé dádì ò fún mi lówó ẹ kí n máa lọ. ó sì wọ owó máa wà ń bẹ owó máa wà ń bẹ owó máa wà ń bẹ kí ni. Ah, ọlá yín pọ̀. Lawrence mi ká kó. báwo ni ah! ọgbọ́n ọ̀gá mi sọ pé àwọn ti sọ fún pé tó bá jù rẹ̀ máa gbà ṣúná lóòótọ́ náà ti sọ fún ìṣúná ni àmọ́ bá mi sọ fún dájú o tí mo ní kọ́ jọ torí ọ̀rọ̀ tó bá ṣe ń gbowó oṣù báyìí kọ́ má gbàgbé mi o. ṣebí ìwọ náà rí ṣọ́ọ̀bù ìwé ibi lè wà kí ló ṣẹlẹ̀. Ah! ẹnì kan mà ló wá sílẹ̀ lájà àjíṣore tó pa ọmọ ẹ̀ kódà tó bá pàlà jígun sásàlà fẹmi ààrẹ ọmọ àpádànù ni tẹbá rí bíbọ yẹn ṣe rókì ló rókì eh. ibi tí mo wà ni mo ti du eré pé a tẹmí gan bá sásàlà fẹmi ara mi mi nǹkan tá à ń wí ìkọlà bá máa wí. Ah, ọlọ́rẹ́ mi ọlọ́rẹ́ mi ah, ẹni tó máa dán mẹ́ẹ̀ wọ́n ní kàn wọ́n ní kú o. kó máa ní jèrè o kó máa ní fọ́pọ́ sílẹ̀ sáyé lọ. ẹ wò ẹwọ ẹwọ àǹtí ẹfẹ pẹlẹ ṣẹrí bí mo ṣe wà ìrìn pọ̀ lẹ́sẹ̀ mi ojúlé kọ̀ọ̀kan ni mo fẹ́ máa tojú bọ̀ báyìí tí mo máa kéde gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ẹwọ ó ti pọ̀ mọ́ aláìyọ ẹyin lè máa ṣe ẹyin ah, mọ̀ bí àwọn tó ń ṣeré fún bóyá ìsìnkú gbogbo olólùwọ̀ aláìjìyàn gan ti pọ̀ jẹ́ ẹ̀sán ló ń ké. báyọ̀ olókùn sọ̀hún gbẹ́rù burúkú sọ̀hún ọlọ́ọ̀rẹ́ ah! mi wọ́n ní ọ̀pá ọmọ èèyàn ò tiẹ̀ ní tààrà àwọn tó jáde lẹ́nu ẹ̀ ní pé náà tó gbòwe lọ jòjó torí ọlọ́run tọ́lájì bá ṣoògùn owó kí ló ti wà bàbá ńlá pé ò ṣoògùn òṣì. Ah, ah, mọ mi ọ̀rọ̀ yẹn náà pọ̀. gbẹ́rù burúkú ẹ sọ̀hún ẹ eh! aláàánú tèmi ni wọ́n ṣe bẹ́ẹ̀ ń sọ̀rọ̀ jẹ́ ẹ máì eh, ti lọ ní sùúrù àní onísùúrù máì ti lọ bá ń gbé ṣe ọwọ́ ẹ bá ń gbé ṣe ọwọ́ ẹ bá ń gbé ṣe ọwọ́ ẹ wò ó ṣoríṣi tó alájà àjíṣòre òun ló fún mi lówó iṣu yìí ló fún mi lówó gbogbo nǹkan tó wà nínú ṣọ́ọ̀bù mi tí mò ń ta yìí kò dẹ̀ ní da kí wọn àti bàbá ẹ̀ kẹjẹ nínú oògùn owó torí kò possible àbọ̀ possible. àwọn ọmọ lọ jíṣẹ́ fún bàbá ẹ̀ gbẹ́gbẹ́gbẹ́gbẹ́ kó sì lọ ọmọ burúkú abẹ́ tiẹ̀ máa gbẹ́ tó fún mi lówó à wọ́ n gbọ́dọ̀ débẹ̀ n gbọ́dọ̀ débẹ̀ ah n gbọ́dọ̀ débẹ̀ o. Hmm. ṣé wàá lóòótọ́ wá dé báyìí DPO tuntun tó tún gbé wá Mr. Kògbéregbe ṣé kò ní yọ wá ń ṣe báyìí tóró ti ní ẹni tó bá ṣe yàmàyàmà nídìí iṣẹ́ òun máa sáàkì ṣáṣírí mi ò ní tú báyìí àti pé ṣé mi ò ní fi iṣẹ́ mi yí pìtàn ìwọ lọ́hùn kí ni kí n ṣe a tún lọ sọ́dọ̀ babaláwo a tún ṣe wá àṣẹyìn kò sí kankan ìwọ orí mi ẹlẹ́dàá mi ṣàánú fún mi má jẹ́ kí n fi mi pìtàn ọlọ́run ọba jọ ṣàánú fún mi. má ṣe bí o má ṣe bí àwọn ẹ̀dá dàbọ̀ ṣe má ṣe bí má ṣe bí. dàbọ̀ ṣe rere má ṣe bí má ṣe bí ìwọ tó ṣe rere tá fojú ibi wò ìwọ. fẹlẹ bí yẹ. gaji. sa. Ah, sóòrí pé mò ń pè ẹ ni. mo rí yín. níbo ló dà ń bolo lọ àti pé ta ló filẹ̀ lé ta ló fẹ́ bẹ ṣọ́ géètì. ẹ ṣàdé ọ̀dọ̀ wa mò ń lọ mo dẹ̀ ṣí géètì kékeré yẹn lẹ̀ mi ò tí so mo believe pé tẹ bá dé ẹ gbàbẹ wọlé ẹ lè ṣí géètì tẹ máa fi wọlé. mi àgbà géètì kékeré wọlé. bẹ́ẹ̀ni sà. torí ẹ pé ṣá ìwọ lọ lẹ́yìn ẹ tó bá wà lọlé yín ṣé báàgì yìí ló máa ń gbé dání mo béèrè ní o ẹ ìta ló bá ro eléyìí ṣé bí inú ilé lèmi pẹ̀lú ẹ̀jọ̀ sùn o ò bá mi sọ kankan o wá gbé báàgì ńlá yìí o sọ pé ẹ ìwọ lọlé yín ẹ ta ló bá ro àti pé gbà wo ló fẹ́ dé. nǹkan tẹ́ béèrè question méjì ni màá dẹ̀ dání lóhùn méjèèjì dídé mi padà sí ọ̀dọ̀ yín sà ọwọ́ ọlọ́run ló wà because ọlọ́run ló mọrin àjò ẹ̀dá so mo ṣe ń lọ èmi ìmọ̀gbà tí màá padà sọ́dọ̀ yín rárá rárá mi ò tiẹ̀ kò fẹ́ wá ẹlẹ́ẹ̀kejì ẹ nígbà wo mo ti ń rò bẹ́ẹ̀ ṣe bá mi sọ̀rọ̀ tán láàárọ̀ tẹ bọ́ọ̀ta lẹ́mí yẹn tọ̀ mí wá mí ìdẹ́kin fẹ́ máa ṣiyèméjì bẹ́ẹ̀ mi yẹn ṣe bá mi sọ mo pé kí n máa lọ because ó sọ fún mi pé kí n máa lọ ni gbẹ́rù ẹ̀ gàjí ó yá máa lọ mo dẹ̀ gbẹ́rù mi so reason yẹn. kí ló tó fẹ́ fi mí sílẹ̀. Ah, ẹ wo ẹ̀sà ẹ̀sà àwọn kọ́ńtà tẹ̀ bìnrin tí ó ti fi máa lọ mi nífun ó ti lọ mi ní. mo mọ̀ èmi aláàjì ni mò ń bẹ sọ̀rọ̀. ẹ ẹ ṣàṣẹ bínú ilé náà lájọ wà tí madam kẹrù tán kó nù lé. o ṣe fẹ́ wù tiẹ̀ ni ẹ̀ wọ́n ti tiẹ̀ ní. ẹ jẹ́ kémi náà wù tọ̀dọ̀ mi ṣé bẹ́ẹ̀ mo ní láìfù tọ̀dọ̀ mi náà ẹ jẹ́ kí n lò ó mo ìfẹ́ lò sà ibi tí madam wà gbogbo nǹkan tó ń rò ni mò ń gbọ́ àlùmúntù tó ń wọlé tó ń físìtì wà iná dẹ ni. kí ló ń ṣẹlẹ̀ lémi tí ò tí ò ṣe yẹn kan ni. ọmọ mẹ́ta kú sà ìbọn dẹ ikú ìbọn náà sùn nísìn tọ́ọ̀gì àá sọ pé wẹ̀ ó pọ́sùn rẹ pé ọlọ́run fi ń dán gbàgbọ́ yín wò bọ̀t ikú ìbọn ikú ìbọn èyí tó èyí tó ṣẹ̀dẹ̀ ẹnu géètì báyìí mo wà àfi gbòòlà ọlọ́run kan ló ní kéèyàn náà ní kinní dẹ̀ láti mẹ̀kọ́ tán ti fún yàn ẹ àjẹsára ṣẹlẹ̀ gbogbo ẹ̀. ọgbọ́n ló kéré o ẹ sábàbí lásán ni gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí àmúwọ́ ọlọ́run ni. ẹ sà ẹ sà bóyá jẹ́ sábàbí yẹn ẹ má yẹ kí sábàbí ibú ṣẹlẹ̀ sọ́dọ̀ tèmi náà ẹ jẹ́ kí n máa lọ sà ṣẹgbọ́ ẹ má bínú sà ẹ má bínú ṣẹgbọ́. mo ti gbọ́ máa ronú sí sà máa máa ronú sí. Gaji sà. máa fi kówó oṣù ẹ. Ah, ẹ sà ẹ má wọrí sẹ ah, ẹ wò ẹ bẹ yín pè mí ẹ má pè mí mọ láyéláyé mọ tẹyin mẹka ẹ fi máa tán lẹ́nu yín ẹ má pè mí. Gaji. Ah, èṣù máa gbogbo o ok it's ok. ẹ Lawrence. sà sà. ẹ kíkì mọ́tò kíkì ó yẹ kó bíra rẹ yeye àfàṣẹ́gbòjò ń tanra rẹ̀ ní yeye rere ni ká ṣe ìwà ìka kò sunwọ̀n rere ni ká ṣe o ìwà ìka kò gbé. sóhun tó pa mọ́. jẹ́jọ́ ọ̀nkú ẹ má gbé tó. sóhun tó pa mọ́ níwájú lọ́rùn àtìrẹ àtìkà kò séyìí tó gbé tẹ́ra bọ́ iṣẹ́ ọwọ́ rẹ̀ sóhun tó pamọ́. Thank kí ló ṣẹlẹ̀. mẹ́wàá ṣẹlẹ̀ lọ́hùn o. ẹ sọ fún mi pé ń bọ̀. àmì kò dìgbà tí n bá ṣe sọ fún ẹ ṣe bẹ́ẹ̀ mi ti délé. má wọrí sórí nǹkan tó ṣẹlẹ̀ lọ́hùn mi gbọ́dọ̀ tún ṣe máa pè ẹ́. ẹ ṣàlàyé fún mi báyìí. má wọrí má rìn ọ̀gì dáadé ọ̀gì dáadé. tó o kí mo mí ìsẹ. èmi náà mí sí ibo ṣàlàyé fún mi. ọmọ kàtà ọmọ kàtà ó jẹ́ àwọlé jẹ́ àwọlé. ọkọ mi mo ti ń bi látàárọ̀ pé kí ló ṣẹlẹ̀ ẹ ṣàlàyé fún mi àti pé tẹ bá máa wálé ẹ máa pè mí ẹ tún wá di gbogbo ẹrù tó pọ̀ tó eléyìí ọ̀rọ̀ yín ò yé mi o. nǹkan tí wọn náà ń béèrè níta yẹn pé takọ́lọ́ ẹ̀kọ́ ti máa bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn aláǹgbá ló danú délé láwọn ti nu inú wọn. ó ṣe mú mi lọ́kàn ni. wàá mo ṣe wọn nìyẹn wàá máa ra ọkọ mi káàbọ̀ o káàbọ̀ o wàá máa mórí àwọn wèrè yẹn wúńta wọn pa wọn lọ́ọ̀fù ara wọn wọn lọ́ọ̀fù ara wọn lọ́ọ̀fù kò yé ẹ nǹkan tó ṣẹlẹ̀ ni pé wọ́n ní kú tó ń pa ojúgbà ẹni òwe ló ń pa fún mi mi mọ ibi tí kú ti ń wọlé tọ̀ àwọn fámílì ọ̀gá mi ìkan ṣẹlẹ̀ lójú mi wàá rò pé máa ṣe ń gan ni wọ́n dé wọ́n pọ̀ kékékékékékéké ṣùgbọ́n ọpẹ́lọpẹ́ àjẹsára nígbà tó máa bẹ̀rẹ̀ báyìí mú kan pòórá ni <laughs> èmi eégún burúkú abẹ́yìn jákànjákàn nígbà tí mo wá jókòó mo wá tún èrò ara mi pa pé ikú tó ń pa ojúgbà ẹni òwe ló ń pa fún ni o wọ́n dé ní májàmásá là á máa kí kanjú torí ńgbà tí mo ro gbogbo ọ̀rọ̀ yẹn àti tó dánú gbogbo àwọn nǹkan tó dánú ẹ̀rù mi mo yà ṣá méjì mẹ́ta méjì mẹ́ta iléyà ilélàbọ̀ sinmi oko èyí tí mo ṣe náà tó ṣùgbọ́n pé tí wọn bá ti lo bíi thirty five years náà lẹ́nu iṣẹ́ ìjọba náà wọ́n á ní kó lọ fún retirement èmi gan ti retire ara mi báyìí. ọkọ mi hmm? nísìn tẹ wá sílẹ̀ nísìn ṣé ẹ ti níṣẹ́ mi tẹ fẹ́ máa ṣe ni ebi ò máa gbọ́dọ̀ pa wá. ṣé ebi ń pàwọ́ ni ebi ò sáà pa ẹ́ kí ló ń tún sọ̀rọ̀ ara ẹ̀ fún. ṣùgbọ́n mi tó ń wé mi ń fọ mẹ́rin wa jẹun mi ń fọ mẹ́rin wa jẹun sórí tọ́gá mi bá pè gàjí ò sáà sáà lọ repo wá wọ́n lè ní àgàjí gba ten thousand repo eight thousand kò fi two thousand gọ̀kadà lọ èmi gan stroll lọ màá stroll padà màá lé ní two thousand yẹn lọ́wọ́ sórí ńgbà tí màá calculate owó yẹn hmm, ó tó seventy eight thousand. Hmm ọkọ mi olówó mi ò mọ̀ gbà ah, ẹ ṣe. kí ló ń ṣe ó wà lára ẹ èmi tó yẹ polówó ni mí èmi kí la fẹ́ fi gbéraga ṣe mi ò kàn ṣe gbéraga ni àwa tajọ jẹ́sà wa wù èmi amọ́ra wa <laughs> àtajọ máa ń ṣe business àwa billionaire club <laughs> àwọn Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá Dangote Dantata gbogbo wa lọ bẹ́ẹ̀ bí aṣáà pọ̀ èmi gangan fẹ́ fi ṣe tẹ́sọ́rà tẹ́lẹ̀ máa nílò mi ò gbà. <laughs> so nǹkan tó wá ṣẹlẹ̀ pẹ̀lú owó yẹn ni pé màá bá láńlọ́ọ̀dù sọ̀rọ̀ màá ní kán fún mi ní pieces land níwájú ọ̀dọ̀ wọn bí àgbé kọ̀ǹténà síbẹ̀ tá a bá gbé kọ̀ǹténà yẹn síbẹ̀ màá wá lọ ra building materials ṣùgbọ́n nǹkan tá a máa máa tà nù kọ̀ǹténà yẹn pọ̀ o ṣùgbọ́n àdúgbò wa nǹkan tó need àwọn oníṣòro pọ̀ lórí àyè so táà náà dẹ́ gbọ́dọ̀ help career wọn ṣùgbọ́n màmá ta building materials màá bá wọ géètì freezer kan torí freezer tí n bá bẹ géètì yẹn wàá máa ta mineral wàá máa ta pure water àwa wá ike kéékèèké kan a máa fi rú síbẹ̀ ilá àti ge kò sínú ẹ̀ àwa ara ṣáwá àti bá wọn fọ à ní tiẹ̀ pọ̀ mọ́ àṣewò àdìsínú nylon tí wọ́n pé irú ṣáwá yẹn wọ́n máa ń tà bíi three hundred mm. àwa máa ge a lè mú méjì àtààbọ̀ ká mẹ́yọ̀ kan àtààbọ̀ ká máa ta fún wọn níbi fifty naira hundred naira two hundred nǹkan kan bẹ́yìn oníkálukú wọn máa. Ah, business ò jẹ́ kí mi gbádùn mo ti ru everything pa. ọkọ mi hmm? ẹ ká fata sí i. Ah, ah, ata wà ń bẹ irú ata tútù yẹn àti sọ pé freezer ni so gbogbo yẹn á lọ bó ṣe yẹ kó lọ àwọn báwọn akúṣe pẹ̀lú ilé ẹ̀ kọ́nà ṣàwá tọ́lọ́ ràn láti ràn wọ́n lọ́wọ́ a gbọ́dọ̀ help wọn. <laughs> oye oye amọ̀rẹ́ oye bá bàbá yín oúnjẹ jẹ́ kí bàbá yín jẹun oye ọmọ yìí. Ah ah. ah ah, oh god. wọ́n hmm. ṣe o ikú tó ń kojú gbẹ̀ni ni owó ńlá ló ń pa fún yàn lémi <laughs> èmi tí gbogbo aráyé ń wárí fún. so ìfẹ́ máa ń wọ́n á di ẹni tí ìyá Khalid ń kókò ńlé fún hmm, ọgá èyí tó pèrè ní security man ìyẹn náà ṣàdédé palẹ̀mọ́ ẹrù ẹ̀ kókò ńlé fún mi ó wá tásìkò báyìí tó yẹ kémi náà fura sí ọ̀rọ̀ ara mi. Hmm ṣẹ́jọ wọn ni ìkíní kú ìkejì fún ṣọlẹ ó kú ìkẹta náà lọ hmm. ó yẹ kí n wá wọ̀rọ̀ kan fi ṣàdá o. ó yẹ kó bíra rẹ yeye àfàṣẹ́gbòjò ń tanra rẹ ní yeye rere ni ká ṣe ìwà ìka kò sùn ó surprise ẹ̀yà mi àjẹlé eláké ó sá lọ sóko bó lójú ẹlẹ́yẹ òtò mi ò fẹ́ pẹ́ látọjọ́ yìí ni mo fẹ́ kọ́kọ́ fi àwọn ọmọ ẹ̀ ṣe practical fún ẹ náà kó kọ́kọ́ fojú sunkún wọn kí n tó wá pa ẹ́ ṣebí kí n má bàa pa ẹ́ yẹ kó sá kúrò lé ọ̀dọ̀ ẹ̀ sá ah detective mo rò bí wọ́n ló ń ṣe investigation lórí àwọn tó ń pa mọ̀lẹ́bí mi 어시 진짜 와로와 이빨 fine ẹni tó béèrè ọ̀rọ̀ ló fẹ́ di ẹ̀gbọ́n but kí n tó pa ẹ́ màá yẹ kó mọ ọkàn tó ṣe. manager ORH ló ń sọ̀rọ̀ ẹ jọ àwọn gáìsì kan lọ́jì síbí láti alẹ́ àná wọ́n kò mú igbó ni wọ́n fi ń dísọ̀bù àwọn lọ́jà tó wà ń bí ẹ mú lọ bá wọn sọ̀rọ̀ wọ́n rò bí ajá lógún ọ̀tẹ̀ ẹ̀dá mi lóòrà rárá ṣé àmì kan tí mo fẹ́ jẹ́ kẹ́ ṣe fún mi ẹ jọ ẹ wá kẹ́ wá bá mi arrest wọn nǹkan tí mo fẹ́ ni o ẹ ti ń bọ̀ ok ẹ ṣe gan ẹ ṣe sà ẹ ṣe. mo má pa mí ẹ má pa mí ẹni amount tó bá fẹ́ mo ṣetán láti láti san please. kò sí nǹkan tí mo fẹ́ látọ̀dọ̀ ẹ̀ ju kí n gba ẹ̀mẹ́ lọ ìwọ tó yẹ ká máa pè lájí ṣe bí táwọn èèyàn pè lájí ṣoore wókè kó wọlẹ̀ èlé ìlọra ayé mọ́ o. ẹ má jẹ́ kí n wòkè irinṣẹ́ àṣàlà ìlú lẹ́mú dání yìí ẹ jọ̀ọ́ ẹ dáàbò bò mí ẹ jọ̀ọ́. 我。 ったて言っ DPO mi ò ní gbà o as early as possible láàárọ̀ Monday máa charge kéèsì sí court. àná ní kí ẹ má gbé lọ sí court but ẹ máa ní sùúrù fún un. till when. ẹ máa ní sùúrù. Sunday mo tún máa ń craze pé òun kò bá ṣe dáadáa ṣé ẹ kúrò kúrò lọ́wọ́ bá níbi ìbàjẹ́ yìí but dúró náà jẹ́ kí n béèrè lọ́wọ́ ẹ̀ kí ló sọ ẹ dé ìdí nǹkan tó ń ṣe Alhaji Jamaah Ajíṣore òun ló sọ̀kò sórùlé mi tó fi gbóhùn nílé. àwa lọ lọ́pẹ́ àwa máa lọ lọ́pẹ́ o ẹ wá wòṣẹ́ bàbá àwa máa lọ lọ́pẹ́ o. dáàdi mi ò mọ nǹkan tí mo lè sọ torí láti ọjọ́ tí mọ́mì ti kú ẹ jẹ́ kí n màlá pé mi ò níyà ẹ dúró tèmi títí mo ti parí service mi dáàdi thank you so much. Hmm. sórí ọpẹ́ tó ń lọ lọ èmi ló yẹ kí n dúpẹ́ lọ́wọ́ ẹ wọn ló mú ayọ̀ mi kún lọ́jọ́ òní mo lè rìn ọ lọ sílé ìwé ó sì ṣe àṣeyọrí ó tún padà wá bá mi ọ̀pọ̀lọpọ̀ ọmọ ni wọ́n rán lọ léèwé bẹ́ẹ̀ mi ṣe rìn ọ lọ tó ṣe pé n ò lè padà kí wọ́n mú ẹ̀rí wá ṣé bí wọ́n ló mú ìdùnnú wọnú lé yìí lónìí ìwọ ni mo dúpẹ́ lọ́wọ́ ẹ mo dúpẹ́ lọ́wọ́ ẹ o ṣeun. bọ́dà mi bẹ́ẹ̀ ti ṣe wáá parí sáfíìsì yín sìn iṣẹ́ alálùbáríkà lọ́lọ́run máa pèsè fún yín. wo nípa àtiṣe ọlọ́run ti ṣe iṣẹ́ mo ti bá ọ̀rẹ́ mi ọlọ́pàá sọ̀rọ̀ ń fún ọ̀rẹ́ mi ọlọ́pàá jẹ́ odi mímọ̀ fún mi pé tó bá ti ń dé tí ò bá bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́sẹ̀ yìí á bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́sẹ̀ tó ń bọ̀. bẹ́ẹ̀ ni iṣẹ́ ti wà ńlẹ̀ fún ẹ. kó fọkàn balẹ̀. bàbá ẹ máa ní ẹ̀mí ara yín lò àti ẹ̀mí ọmọ ẹ sign documents tó wà if not. Ah, má ṣe bẹ́ẹ̀ má tí mo bá ti sáyìn ó túmọ̀ sí pé mo ti talẹ̀ ire mo jogún lẹ̀ lọ́wọ́ àwọn baba ńlá mi ni àti pé ọ̀pọ̀lọpọ̀ àlùmọ́nì ló wà lórí ilẹ̀ yìí bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló ti kó owó rọ̀gùrọ̀gùn wá kí n talẹ̀ yìí mi o. will you shut the fuck up. torí pé ẹ̀ta lẹ̀rọ̀ òun náà ló jẹ́ ká wá gbà á ní líle ṣé ẹ máa sign tàbí kí n fìbọn fọ́ gbogbo mùdùmùdù orí yín bọ́ síta if you don't sign that document i'm gonna smoke your daughter right now one. Ah! ẹ má fọ orí mi lójú màá sign. hello lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ jọ́bọ̀ ló wà wo mo ní ìdí ẹ̀pẹ́ nsinsin àwọn olè wà nílé wa life àwọn parents mi dẹ̀ wà in danger please mo need backup ẹ̀ jọ jọ jọ jọ jọ ọlá pé mi ò mú bọ̀ dání ni trust me now jọ jọ má pẹ́ ok o ṣe o ṣe gan. mo ti sáré mo ti sáré ah mo ti sáré. <laughs> ああちょっと怖い。 problem o ọlọ́run bá ń gbọ́ odúb aláàjì everybody ló mọ̀ yẹn wáyé tó rí tọ́nu wá aláàjì kádẹ̀ fẹ́ sílẹ̀ kó máa lọ. ẹ wo mi ò dúb aláàjì o business la ṣe so ẹ sọ mi. slaves. Cool. business lẹ́sẹ̀ làlájì wa rìpọ́tù ẹ̀ fáwa tó bá jẹ́ business lẹ́sẹ̀ alájì máa rìpọ́tù ẹ̀ o rẹ́dì láti jẹ́wọ́ àbí. o rẹ́dì láti jẹ́wọ́ ọmọdé àná stand up stand up stand up. Sam, the one smoking, you're the one that is getting high. <laughs> You know what I'm saying? I'm crazy like that, Now that we've given you what you requested for, ṣó máa jẹ́wọ́ àbí kì í ṣí ẹ bọ́ ṣe ṣe ṣe ojú. <sighs> guy wọ́n pé mo ti promise ẹ pé tó bá lè jẹ́wọ́ fún mi ẹni tó ní kó pa àwọn fámìlì mi máa free ẹ wàá máa lọ láyọ̀ àti àlàáfíà. wẹ́rẹ́ la pè mí ni the only reason tí mo fi ní kẹ́ fún mi lọ́tì àti smoke òun ni wípé òun gbẹ́ngbẹ́ mi àgbàdàdé fi mí sílẹ̀ báyìí I've feeling like smoking and. Uh, drinking so kò sí nǹkan kan tẹ́ lè ṣe kò sí nǹkan kan tẹ́ lè sọ máa jẹ́wọ́ fún yín you think i'm daft don't you know i'm a professional no manners igbólábí máàlìyà. mo rí i pé o fẹ́ cooperate àbí. kò sí nǹkan kan tẹ́ lè sọ tí máa fi jẹ́wọ́ tàbá ju abẹ́bẹ́ sókè nígbà ìgbà pẹ̀lẹ́bẹ́ báyìí. I am not gonna tell you shit! I said, shut up, shut up! Don't tell me to shut up! Ó ti jẹ́wọ́. Kò jẹ́wọ́. Kò jẹ́wọ́. sọ fún wa pé sharp shooter ni ẹ ṣé lóòótọ́ ni. àbíkú fẹ́ pàdánù ni àbó fẹ́ ṣiṣẹ́ ni àbí àwọn ẹbí ẹ fẹ́ fojú sunkú ẹ̀ dànù ó ní èmi lèmi múṣẹ́ wá. ìtẹ́ mi yé ti jù láyé rèé o kéèyàn máa parọ́ mọ́ mi ní èmi tó jẹ́ pé mi ò mọ máa yí rí òun ló wá bá mi nínú yàrá mi nínú ilé mi tó sọ fún mi yí pé wọ́n aláàjì jama ajíṣore ìgbé ó gbéṣẹ́ wá ìgbé kí n jẹ́ ká lọ ká lọ ẹsikíìtì dì yẹn mo dẹ̀ gbà ó wá parọ́ fún ẹ̀yìn ìgbé mi lèmi múṣẹ́ wá in fact máa yẹn mi ò fojú kan rí ìjọ tí mo kọ́kọ́ fojú mi kàn máa yẹn níjọ́ tí mo lọ submit dọ́kúmẹ́ǹtì ìjọ yẹn ni mo kọ́kọ́ rí máa yẹn o in my life mi ìdẹ́tí tún rí lẹ́yìn ìgbà yẹn ó wá parọ́ mọ́ èmi wípé èmi lèmi múṣẹ́ wá ooo ẹjọ́ níbo ló wà ná torí pé bí mo ṣe wà yìí ó dàbí kí n lọ fìgò kí n fi gun kí n gun kí n tú ìfọ̀ ẹ̀ jáde. o lọ́rọ̀ kan aláàjì Jamal aláàjì ṣeré ló rán yín ṣe tẹ̀lé ṣe àbí. ẹ wo ọ̀gá ọlọ́pàá ṣe rí kinní kan ni ó máa ń dùn mí kí ènìyàn parọ́ mọ́ mi bí mo ṣe wà yìí ọ̀rọ̀ tí mo sọ fún yín lónìí òótọ́ ni mi ò kí ń parọ́ bí mo ṣe wà yìí torí mo mọ̀ wípé èèyàn tó bá ń parọ́ ó di dandan ó máa jalè ẹ́ Oh God. Má wọrí, màá mọ tí màá ṣe bá àwọn ọ̀gá mi sọ̀rọ̀, a máa fúri ẹ̀. Ẹ máa fúri mi. Má wọrí. Ah, ẹ máa fúri mi. Ah, ẹ ṣé ẹ ṣé ẹ jọ̀ọ́ ṣé ìní ni màá lọ sílé? Ṣèbẹ́ lóun náà ti lọ ṣé ìní màá lọ sílé? Ọlọ́run wo gbogbo, kò lè bá mi. family ní ká sọ̀rọ̀ ní mọ́tò kí n máa wọlé. nǹkan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ mi ò fẹ́ káwọn tó wà nílé máa gbọ́ ni. nípa ọ̀rọ̀ àwọn guys tí mo sọ tá a arrest lọ́jọ́ ẹ̀ tápa family mi mi ò gbẹ́ ní ti ń pa wọn mọ́ kí ló ṣẹlẹ̀. Sunday bàjẹ́ tó yìí ṣùgbọ́n àwọn boys yìí wọ́n ti mi. what. wọ́n ti mi báyìí báyìí báyìí sọ yìí. detective lẹ́kọ̀ọ́ mo rò pé ti rédíò station yìí pé àwọn boys kan jà ní junction yẹn tó náà àwọn ọmọ ké sáré àbí nǹkan kan hmm. ẹ sọ kí lẹ́tẹ̀ lọ síbẹ̀ ok mo ń faṣẹ́ yẹn lé ẹ lọ́wọ́ ń just go there hmm? make sure you arrest them. Huh? Hello? Yeah, good afternoon, sir jọ mi mẹ́ni tó ń sọ̀rọ̀ yìí o. Oh, Alhaji Jamal Ajisure ẹ káàsán sà. ẹ kújọ mẹ́ta fámílì nǹkan sà. mi ò rí o ẹ jẹ́ kí n ṣọ̀kẹ́. Alhaji kí ni kí n fa dúró owó yìí ṣe? lọ́dọ̀ wa ń bíbà nǹkan tẹ̀yin bá fẹ́ kí n ṣe ni kẹ́ ẹ sọ ẹ̀yin ò lè bá wa sọ̀rọ̀ tí ó ti di ṣíṣe fọkànbalẹ̀ ẹ ṣé gan ni sir mo blessing mo appreciate ẹ gan ni o ẹ jọ bí ìgbà wo ni mo lè rí yín lọ́rọ̀ tá fẹ́ sọ. all right okay mo blessing sir advisor. ẹ̀hẹ́n kẹ́ make sure pé arrest wọn ìtẹ́ bá rí pé escape kẹ́ shoot ẹ̀. no problem sir. Yeah. we discuss that. fọlá. Yes, sir. but ọjọ́ tí wọ́n kó jáde nǹkan tí DPO sọ fún wa lọ́jọ́ ẹ̀ pé wọ́n kó wọn lọ prison láti prison dé court. <laughs> Green Bay so ìyàwó owó yẹn sìn wọ́n ti wà ní bí Amẹ́ríkà rẹ̀ pé bí wọ́n wọ́n lè sí Nàìjíríà mọ̀ ṣá báyìí báyìí báyìí báyìí but àwọn tí mò ń sọ̀rọ̀ wọn fún ẹ yìí ó realize pé family mi náà pa. ní mo ní sáà lọ akọ́ gbà fún náà náà. o ti fẹ́ lose iṣẹ́ ẹ ọ̀rọ̀ àgbà fún náà fọ̀rọ̀ wọn sọ́dọ̀ lọ́wọ́ o máa lose iṣẹ́ ọ̀gá wọn lè rò pẹ̀ kó lọ sẹ́wọ̀n ẹni tó bá jùyàn lé ló jùyàn nù ṣáà ọ̀rọ̀ àgbà fún wọn bọ́ ìfẹ́ bọ́ ìṣe tiwọn ni wọn ò ṣe tọ́lọ́run mo understand ẹ bọ̀ ṣáà gbà gbà bó ṣe wà bẹ́ẹ̀ i see that's me pé DPO fẹ́ fọwọ́ lágbá mi lójú nìyà bí wọ́n ti rí i pé kò sí nǹkan tí mo lè ṣe màá lọ bá DPO fúnra mi. má lọ bá wọn gbàgbé ẹ gbà fọlọ náà yẹn ti lọ má kó rẹ sí pírọblẹmù. kí n gbà fọlọ. Ah, o mọ nǹkan tí wọn máa ń lè ṣe ṣé o fẹ́ lùzí iṣẹ́ ẹ̀ èmi sọ tèmi tó fún ẹ lẹ́kọ̀ọ́ màá lọ bá DPO ṣáà take it easy take it easy. I'm ń wọ́n gbogbo lọ́rùn yẹ kò lè gbáre fẹ́lẹ́ bí. Yes, ma'am. All right, ṣe gan sa. Thanks for the information. Ẹ̀yin wá rí All right, sir. Bye. Ọmọ olúwo ni lọ. Kí lè tó lákọ̀ọ́ sí báyìí? You can see I'm on a call. Ó dẹ̀ ń disturb me. Ẹ yes ma mo ní kí n wá rí yín nípa àwọn suspect tí wọ́n pa family mi ma. detective sunday mi ò mọyì ìgbà tí mo fẹ́ sọ fún yín pé kò sí kéèsì lórí ọ̀rọ̀ because a ní enough evidence so kí là ń dààmú ara wa fún. Ah, but ma àwọn tá a mú yìí ti sọ fún wa pé alhaji ajíṣore lórí àwọn kan wá pa family mi ó dẹ̀ tún tún wà nínú statement tán kan ma. statement ìlú ojú oorun ló ti rí ìyàbójú ayé kò sí kéèsì mẹ́nu kó lórí ẹ̀ kò sí nǹkan kan kò sí nǹkan tá a fẹ́ ṣe sí yẹn. but ma àwọn fámìlì mi nìkan tí mò ń sọ yìí. fámìlì ẹ̀ náà pa ìwọ nìkan ní fámìlì ẹ̀ máa kọ́kọ́ kú ah, ah, oríṣẹ́ tá à ń ṣe oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ lójoojúmọ́ so kí ni ti fámìlì ẹ̀ ṣe fẹ́ jẹ́ big deal kò lè jẹ́ first and the last say something else. yes ma ṣé ẹ gbàgbé lọ́jọ́ ẹ̀ tí mo sọ fún yín pé mo ní gbogbo evidence yìí lọ́wọ́ gbogbo incident tó ṣẹlẹ̀ lọ́jọ́ ẹ̀ mo record ẹ̀ sórí fóònù mi. ó sọ nǹkan kan sìn mi ò dáadáa can you please repeat yourself. mo ní mo record ẹ sórí fóònù mi mà. omi pé gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nínú ilé ó wà recorded. yes. That's very good. Nice one. Iṣẹ́ ló ṣe o. Bọ́ o ṣe nǹkan tó dùn mí. Nígbà tó mọ̀ pé ó ná dúró nǹkan tó tó báyìí lọ́wọ́. Wáyé tó ń dààmú wa. Wáyé tó jẹ́ ká máa ṣe wàhálà dànù. Ah, nice one. I'm happy. I'm happy to hear that. Eh, let me see the phone. Can I have it? Let me just have a look. Hey. Detective Sunday. Nǹkan tó wà lórí fóònù ìwá tí ni káàkiri o. No ma, orí fóònù yẹn nìkan mo ní sí ma. O ò tí ì dọ̀bẹ̀ síbòmí. No. Eh. Have your sim. Fool, have your same. You are mad. You are sick ó ti ya wèrè ẹ mélòó mo fẹ́ sọ fún ẹ pé kò jáwọ́ lórí iṣẹ́ yìí láì tí ẹlẹ́ kò gbọ́ mi dáadáa ṣóre tí ò bá jáwọ́ nínú kéèsì ẹ̀mí á lọ sí get out get out. You are mad. You are mad. You are sick. You are sick. You are sick. You are sick. You are sick ẹ̀mí ló mú fẹ́ sẹ́mi ló mú jáwọ́ lórí iṣẹ́ yìí jáwọ́ lórí iṣẹ́ yìí láì tí ẹlẹ́kùn gbọ́ mi ẹlẹ́kùn gbọ́ mi dára sórí sórí sórí sórí tí ò bá jáwọ́ nínú òkè ẹ̀mí àlọ́ ẹ̀mí àlọ́ ẹ̀mí àlọ́ get out get out get out get out get out get out get out. kò lè gbẹ́bí ifá láre. onígbàwọ̀n tí èmi àti àbúrò mi tajọ discount ó dẹ̀ ti tó bí ọjọ́ méjì mẹ́ta tá a ti wọ̀ ọ́ yìí. irú nǹkan wo ló ń wá ẹ̀ ń rò látọjọ́ méjì mẹ́ta tẹ́ ẹ lè jẹ́ kí n mọ̀ kí ni mo tó ń ṣẹlẹ̀. dádì kò ń ṣọ̀rọ̀ tó le o èmi àtẹ̀gbọ́n mi kàn jókòó akọ sọ láàrin ara ń pé bàdá mi ẹ ṣàlàyé fún wọn. ẹ jẹ́ kí n mọ ohun tẹ́ ẹ ń rò gan. Ah, ah. nǹkan táwọn méjì jọ rọ kò ń ṣe nǹkan tó le à ń rí gbogbo wàhálà tẹ́ ń ṣe nílé yìí ẹ̀yin nìkan lẹ́ ń fọbọ ẹ̀yin nìkan lẹ́ ń dáná ẹ̀yin nìkan náà lẹ́ ń fọṣọ tábùrò mi bá ti lọ sí skul sí èmi náà máa gbalé ọ̀dọ̀ mi lọ ẹ̀yin kan lẹ́ máa kùnrin lé láwájú ọ̀run pé bóyá tẹ bá fẹ́ yàwó kékeré kan at least ó kéré jù ó máa rí one or two things láti máa assist yín nílé. Ah, ẹ̀yin ọmọ yìí dẹ̀ ń pa mí lẹ́rìn ẹ ti dáyà já mi mo ti pinnu lọ́kàn mi pé mi ò ní fẹ́ yàwó kankan nígbà tí ìyá yín ti kú ìdí tí mo sì fi pinnu rẹ̀ ni pé kò sẹ́ni tí mo fẹ́ fẹ́ tó lè nífẹ̀ẹ́ yín gẹ́gẹ́ bí ọmọ tó bí nínú òun ti ká lára rẹ̀ kí n wá lọ fẹ́yàwó kan sìn ńgbà yẹn ní òde ní òpin ẹ ńgbà tí jín látàárọ̀ tẹlifíṣàn lẹ́ ń wò ẹ ẹ fọṣọ ẹ ẹ pẹ́kẹ́ tó wọlé yìnyín fẹ́ ohun tí ó bà yín inú jẹ́ ìdí ni tí mo fi pinnu láti máa ṣe ohun tí mo ṣe mi nílò àti fẹ́yàwó kankan. dádì gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń sọ yìí nǹkan kan tó à ń fẹ́ kọ́ nìyẹn àní bẹ́ẹ̀ ṣe ń lọ tẹ́ ẹ̀ ń bọ̀ tẹ́ ẹ̀ máa kú tẹ́ ẹ̀ máa ga ẹni máa fọṣọ ẹni máa ṣẹ́ bí tinú lé ṣúẹ̀ṣì yẹn ti pọ̀ jù fún yín ẹ ti ẹ̀ fẹ́yàwó mi kó máa assist yín nǹkan tá a méjèèjì fẹ́ ni àbí bọ̀dá mi kí lè you are right. ṣe rí tó bá ṣe pé lérí wàhálà tí mò ń ṣe yẹn ni èmi ti fara mọ́ wàhálà yẹn láti máa ṣe wàhálà yẹn ẹ wo ẹ̀yẹn máa gbádùn tiyín ṣẹ gbọ́. àwọn méjì wa promise lé ní pé àní ever disappoint yín àní fi ọjọ́ kan gbomi lójú yín ẹ̀dẹ̀ ní fojú sunkún ẹnì kankan náà méjì. dádì gbogbo wàhálà tẹ̀ ń ṣe kò ní já sásán tẹ bá ṣe ń ra báyìí inú yín máa máa dùn ní owó yẹn máa ròkè gbogbo nǹkan tẹ̀ ń ṣe fún wa gbogbo ẹ̀ náà là ń rí gbogbo nǹkan tá a bá yín sọ kẹ́sì lónìí. sọ̀rọ̀ délé nígbà ẹ̀gbọ́n ẹ̀ ti sọ pé òun máa pẹ́ níbi iṣẹ́ tí wọ́n lẹ́dẹ̀ ní lẹ́sìn tó ń lọ lónìí ó ṣeéṣe kó pẹ́ ìlú ti dání nìkẹ́ tó dé bẹ́ẹ̀ ni nítorí náà. ẹ jẹ́ kí n lọ sẹ́ẹ̀tì dání. dadi ara kan tá à ń bá yín sọ ń sin nìyẹn ẹ jẹ́ kó lọ sẹ́ẹ̀tì ẹ̀ náà ṣe bá mẹ́ta ni. kọ́mọ dìde kó lọ sáà tébù fún ajá rẹ̀ dadi. ọjà ẹ má wọ ẹ kí n lọ sáà. tó bá ti sẹ́ẹ̀tì ẹ̀ tán pé wà o. ok. <laughs> fún mi láwọn tí mi sí. bọ́ ẹ tí mo ti wá ju yín tán. ṣé o lọ fẹ́ sọ wẹ́ẹ̀dì. Ah, ẹ má bèrè sá. ọkú ẹ kò jókòó látara ọ̀lẹ́ ẹ̀ ó dà bọ̀ ọ́ ṣe kọ́ ẹ mọ gbọ́dọ̀ èèyàn ìrìn ọ̀lẹ́ tó bá ti dé máa pè ok no problem ohun tó pamọ́. Rárá o, sóhun tó pamọ́ níwájú Ọlọ́run àti rẹ̀ àtìká. Kò séyìí tó gbé. Káfọ̀, ọ̀rọ̀ òkè, ìtọ́jú ìdáná. Sọ̀nẹ́, aṣọ tó ń fẹ́ gbé fún ìrìn mi ò kí ń gbé fún yàn mi ò lè kí ń yá yàn. ọlábàṣejọ jẹ́ ni mo fi yá ẹ o torí ní iṣẹ́ tèmi náà nìyẹn john torí ọlọ́run bá ń dá padà ní monday torí mo ní show ní next week. ó kàn ní àwọn assignment kan tí mo fẹ́ fi ṣe ó dẹ̀ mọ ọ̀rọ̀ ṣé àwa ọlọ́pàá ẹ̀kọ́ sí wàhálà. ọlọ́pàá ṣá. káyọ̀dé o ṣe ọ̀pẹ iṣẹ́ tó ṣe fún mi perfect job ni. Ah, ah, hundred percent perfect. kò dẹ̀ sí any traces kankan. traces o ò lè rí traces kankan. o ṣọ. Ah, ọ̀rẹ́ mi àbá mọ̀ o tún lè fi fẹ́ pa pé mi ò kí n pààyàn òun mo like kọ́ lè mele yẹn. bad guy i trust you. Trust you. ló bá fún mi ní anything lẹ́nu ah, ọjọ́ òde ti fún mi ní nǹkan gbé ó dẹ̀ máa lọ ṣe bí ìgbà tó yẹ pé èèyàn máa máa tọrọ ṣé mò ń tọrọ owó ni ẹ̀tọ́ mi kọ́ mò ń gbà ni. ṣé gbogbo àti máa fẹ́ jáde gbọ́dọ̀ máa san owó tó gbé. gbogbo ìgbà wo ó ṣàtẹ èyí ní kọ́ ló pé three days mi ló ti fún mi ní nǹkan gbé ẹ ṣáà ìpín dájú òfin mi lówó ẹ kí n máa lọ. ó ti wọ owó máa wà ń bẹ owó máa wà ń bẹ owó máa wà ń bẹ kí ni. Ah, ọlá yín pọ̀. babaláwo tèmi àtẹjọ lọ mo fi fún ẹ ni kó mọ̀ bá a lè fura sí mi ló jẹ́ kí mi náà dàbí ọkọ. jíjí tí mo jí lẹ́ni mo fojú mi ríre jíjí tí mo jí lẹ́ni mo fọwọ́ mi báre. jẹ́ tán ah, ah. jẹ́ tán jẹ́ tán ah. sọnipa báwo ni kí ló dé ojú ẹ̀yìn ní ikújọ́ mẹ́ta o fẹ́ máa gbé mi mọ́ra ó fẹ́ máa gbé mi mọ́ra kí ló dé ó mà tójọ́ mẹ́ta mo mọ̀ wípé bí mo ṣe rí ẹ yìí ògbó wa ni ó mọ ó mọ pé owó kì í ṣe pírọ́blẹ̀mù wọ́n náà mọ̀ kò ń ṣe pé kò gún mi láti máa wọ ẹ wa but ó mọ̀ pé due to iṣẹ́ mi nǹkan tó fà á tí òkè jẹ́ kí n máa jáde nìyẹn àti pé ó ní àwọn kéèsì kan tá a ń fèsì ní ọ́fíìsì lẹ́yìn ọjọ́ mẹ́ta nǹkan tó fà á nìyẹn má bínú sí mi ọ̀rẹ́ òǹkọ́rẹ́ àti kékeré lèmi àti ẹ̀ mi ò lè eh. gbàgbé ẹ̀. ẹ eh, kò wá ń ṣe bẹ́ẹ̀ ṣé wàá rí communication wà sọ̀rọ̀ mi yẹ social media ó wà ẹ máa kàn máa pín ẹ máa tó ẹyin náà ìjẹ́ ká máa ní time fún ara lẹ́kọ̀ọ́ tó bá pẹ́ lọ kú gífà kan kú fínà ìjọba burú o sọ̀rọ̀ mi yẹ kọ́lọ́hún ṣàánú wa o. ó mọ ọkọ tó ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ wọn ọ̀rọ̀ iṣẹ́ kan mo gbé wá fún ẹ o iṣẹ́ iṣẹ́ mo gbé wá fún ẹ o. Ah, èmi mọ̀ pé bí mo ṣe rí ẹ̀yìn máa dowó lọ́wọ́ ẹ̀ ó lè di dandan kó o fún mi. ó mọ kan àwọn iṣu kan ṣẹlẹ̀ ní ọ́fíìsì wa tí má explain fún ẹ kò lè yí ẹ. Ah, explain fún mi màá understand ẹ kí ló ń jẹ tán ó mọ kan ó níṣẹ́ kan tí mo fẹ́ gbẹfẹ́ tó jẹ́ pé tó bá bá mi ṣe gan ó máa ìwọ inú mi máa dùn gan mo rẹ̀ ti jókòó dáadáa mo ti think pé ta ló lè bá mi ṣiṣẹ́ ẹ̀ mo rẹ̀ wọ́ sọ́ọ̀tún mo rọ sọ́ọ̀sì mo rí pé wọ́n ló lè ṣiṣẹ́ ẹ̀ fún mi. Ah, mo mọṣẹ́ mi ń ṣe é kí ló fẹ́ jẹ́ kí n bẹ́ẹ̀ ṣe ń bẹ́ẹ̀ ṣé mbf ló fẹ́ jẹ́ kí n bẹ́ẹ̀ lò ní àbí agf tó bá jẹ̀jẹ́ bùtíkì náà ló fẹ́ jẹ́ kí n bẹ́ẹ̀ fọ́níṣọ̀ ó mọ̀ tó máa bẹ́ẹ̀ fọ́níṣọ̀ tó yẹ pé to the taste àwọn èèyàn máa láìkí ẹ̀. jẹ́ tó ń fọ̀rọ̀ fọ́níṣọ̀ kalẹ̀ iṣẹ́ tí mò ń sọ fún ẹ yìí ni pé èmi àtẹnìkan máa wá sọ́dọ̀ ẹ̀ tájọ́ ń ṣiṣẹ́ lọ́fíìsì mo dẹ̀ fẹ́ kó bá mi react bíi babaláwo mo fẹ́ kó bá mi react bíi alápinni mo fẹ́ kó bá mi react bíi abìjà. Sunday tí n bá gbọ́ eye tí n bá gbọ́ ẹ dáadáa nǹkan tó ń try láti sọ́ọ̀sì ni pé o máa mẹ́yàn kan wá sọ́dọ̀ mi tó o bá ti wá mi wá sọ́dọ̀ mi yẹn kí n wá art kí n ṣe tíátà fún wọn. Ah! sórí <laughs> ah! ìgbà tí mo kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ ìgbésí ayé mi tí mo wà ní under age sọ̀rọ̀ mi yẹ bóyá bíi eighteen years sí nineteen years wọ́n bèèrè pé ṣé mo fẹ́ ṣe mo ní ṣe tíátà ni wọ́n ní ṣe oníranù ni sọ̀rọ̀ mi yẹ èmi wá fẹ́ jẹ́ kó yẹ pé màá wá ṣiṣẹ́ yẹn ju ṣe rán mi lọ. Ah, wo bí ìwọ lábìjà kíní kan ìwọ fáwọn yẹn lẹ̀ èmi gangan lèmi wọn nífẹ̀ẹ́ lómi ìṣe mi falápinni lẹ̀ hmm, fi alápinni filẹ̀ fi àbìjà kó filẹ̀ èmi tó ń wò yìí máa ṣe tíátà fún ẹ ṣé mi ṣé ká ṣe babaláwo yẹn tó bá ń gbé mi lọ́mọ ẹni máa jóògùn ọlá máa jóògùn ọ̀túnlá máa dóògùn o èmi fáṣákin ọmọ fáwọlé ni èmi gangan gangan gangan lóògùn wo bí. ṣùgbọ́n ikọ̀ ẹ̀ ọ̀kan tó dùn mí jù mo fẹ́ pa gbogbo fámìlì alájí àjíṣore tán kí wọ́n á fàbọ̀ bá DPO Adébímpé. Um, pẹ̀lú gbogbo nǹkan tó sọ fún mi dòwò dùn mí gidi gan-an but notwithstanding wọ́n ló lẹ́bi náà wọ́n ló jẹ̀bi pẹ̀lú gbogbo experience nídìí iṣẹ́ yìí ìgbà tó ní evidence tó record to lọ gbé fún DPO ó mọ nǹkan tó yẹ kó ṣe náà tìbí wàá fáìlẹ̀ wàá dẹ̀ sẹ́ndẹ̀ sókè so wàá máa rí tí nǹkan tíjọba máa ṣe fún ó lọ gbélé lọ́wọ́ ní sọ̀rọ̀ nǹkan tó ṣe fún àbí wàá sọ̀rọ̀ ẹ̀ di apààyàn ó bọ́ sí gbòòrò bẹ̀rẹ̀ sí ní pààyàn káàkiri ọ um, máa prepare letter wa àti DPO ẹni ní Monday so tó bá dẹ̀ fún yẹ good luck. Lawyer, ẹ you are welcome sir. ẹ detective adimimola lórí ètò pẹ̀lú iṣẹ́ tó ṣe bí ìyá tó ṣe ti ṣe ìdàgbọ́ pé pẹ̀lú iṣẹ́ tó ṣe mo um, mọ̀ pé ìjọba náà gbìyànjú lọ́tọ́ bá lè ṣe mo dẹ̀ wíṣẹ́ good luck. rere ní ká